أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نعوذ بالله من شرور أنفسنا وسيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo abẹ́lẹ́ ọba pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ kí ọlọ́run ọba kó mọ́ mu akó nínú islam ntí a fẹ́ sọ̀rọ̀ lé lérí òun náà ni al-islamu wal-ada islam àti àṣà islam òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba allah àṣà òun náà ni tí ẹ̀sìn bá lọ́wọ́ wa àṣà òun náà ni tariqatu ma'ishati nnas ìlànà tí àwọn èèyàn máa ń lò tó máa fi ń ṣẹ̀mí láwọn ìlú wọn total way of life òun náà ni wọ́n ń pè ní àṣà àṣà tá a wí yìí gbogbo ìlú ló ní àwọn lárúbáwá ní tiwọn àwa yorùbá náà ní tiwa ń bẹ nínú àwọn àṣà tó ti àdìẹ ọkàn láàrin ẹrú ọba ń bẹ nínú àwọn àṣà tó pé nínú ń bẹ nínú àwọn àṣà eh, èyí tó pé láàrin àwọn ìbánilò láàrin a máa rí àṣà níbi aṣọ a máa rí àṣà nínú wà a máa rí àṣà nínú ayẹyẹ. al-aadatu kisman al-aadatu lahasana wa al-aadatu sayyi'a tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àṣà àṣà méjì ló wà láyé àṣà tó dáa àti àṣà yìí tí kò dáa ma huwa mawqiful islami min al-aada kí ni islam sọ nípa àṣà kí ni islam dúró lé lérí kí ni ọ̀rọ̀ islam nípa àṣà tá a fi mọ̀ àṣà yìí tá a lè ṣe àti àṣà yìí tí a gbọ́dọ̀ ṣe àwọn àlùfáìsì nígbà tí wọ́n wòye wọ́n ní kákọ́ lọ́lẹ̀ ìmọ̀ ìpè al'adatun fikratun bashariyya gbogbo àṣà lókàlùkù ìròrí ọmọ èèyàn ni amal islam shari'atun rabbaniyya islam òfin ọlọ́run ọba látòkè sọ́mà àwọn àlùfáìsì wọ́n ní al'islam yukiru al'adata al'asana sẹ́rí ẹ̀sìn wáyé ẹ̀sìn islam gbogbo tó bá ti jẹ́ àwọn àṣà tó dáa ẹ̀sìn ilẹ̀ ká máa ṣe wọ́n yẹn fi al'adata sayyi'a al'islam ẹ̀sìn ọlọ́run ọba ọ̀tà kò gbogbo àṣà tó bá ti jẹ́ àṣà tí ọ̀dà la yanfi al-islamu 'adatan illa fiha madarratun wa mafsadatun wa shaqawa ẹ̀sìn nídé kó sọ fún wa pé ká kó nídìí àṣà kan àbí kó jẹ́ pé ìnira ń bẹ lára àṣà yẹn eré ibu ń bẹ ń bẹ wàhálà ń bẹ ń bẹ fún wa idha ta'arada al-'adatu wal-islam natruku al-'adata tasliman lillahi wa rasulihi idha ta'arada al-'adatu wal-islam tí àṣà àti ẹ̀sìn tí wọ́n bá ti fi èrè gbára wọn tẹ́sìn ní ẹ̀sìn tí àṣà ní ká má ṣe àbí tó bójú tọ́jú pé àṣà ní ká ṣe ẹ̀sìn ní àgbọ̀dọ̀ ṣe àwọn àlùfáà wọn ni nàtòrúkọ àádẹ́ta tẹ̀sílímà lillahi wa rasuli a wà fi àṣà lẹ̀ nítorí pé ẹ̀sìn ju àṣà lọ a kì àṣà sábẹ́ ẹ̀sìn àwọn àlùfáà ẹ̀sìn wọn ni àdáàdàtú la tuharrimu ma ahallahu Allah wọn ni àṣà ìlú kálukú lẹ́yìn bàtà ti gbà kò tó bẹ́ẹ̀ kó ṣe ìtọ́lọ́wọ́n kó ṣe tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ kó ṣe lẹ́tọ̀ fún wa. àwọn àlùfẹ́sìn wọ́n ní tó jíjọ́ àwọn pàtàkì àṣà ó ní pé ìdá àkọ́rọ̀ islam àádẹ́ta min al-adat asbahta ibada wọ́n ní tí àṣà kan bá ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ bóyá lọ́wọ́ àwọn lárúbáwá ni àbí lọ́wọ́ àwọn yorùbá náà tá à ń ṣe tẹ́sí wa dé tẹ́sí ni ká máa bá a lọ yọ kú lásà yọ di ìjọsìn fún ọlọ́wọ́n ba allah subhanahu wa ta'ala ní tá àkọ́kọ́ gbọ́yé nínú àṣà àti ẹ̀sìn lélẹ́yìn. al hasanatu aqarraha al-islam wọ́n ní gbogbo àṣà tó bá da tó bá là ká ìmú nínú wà nínú ṣíṣí wọ́n ní ẹ̀sìn náà ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ò takò àwọn àṣà tó bá da ẹ̀sìn fi ilẹ̀ ká máa bá lọ àwọn àṣà tí ò bá da ẹ̀sìn takò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim khudhil afwa wa'mur bil 'urfi wa'rid 'anil jahilin ọlọ́run bá nílẹ̀ ànábì máa ṣàmójúkò fáwọn èèyàn wa'mur bil 'urfi máa wá pa àwọn yẹn láṣẹ ìwà dáadáa nínú àwọn ìwà tó ti gbajúmọ̀ láàrin wọn tẹ́lẹ̀ tí wọ́n ti mọ̀ láwọn ìwà dáadáa wọ́n àárọ̀ àlejò jahili kọ́ wá kẹ́yìn sí gbogbo àwọn tí wọ́n bá láwọn òní kò ní di àṣà jahiliya àwọn àṣà yìí tí ẹ̀sìn takò ẹ̀yin ẹrú ọlọ́wọ́n ba nínú àwọn àṣà tó dáa tí ìsìláàmù bá tí ìsìláàmù sì takò al-ihsanu èmi ọlọ́run ọba mo ti ṣe ní ọ̀ràn yẹn fún yín kẹ́ ẹ má ṣe ẹlòmíì láyé tẹ wáyà fẹ́ àlá wá bí lówó adídẹ́ ní ẹ̀sáànà kẹ́sì má ṣe dáadáa sáwọn òbí yín gbogbo bó ṣe lò kí bàbá rẹ̀ rí ẹlẹ́bọ ni o ẹ̀ kírísítẹ́nì ni o olóòṣà ni o oníbídíà ni o ọ máa ṣe dáadáa sí ẹ̀sìn tí ń ṣe lò ní tẹ̀lé tọ́ba tó wá jẹ́ ẹlẹ́sìn rẹ dáadáa wọn tó wá lékún rahim ká máa da akọrọ hali islam nígbà tí islam dé islam filẹ̀ ipe okùn ẹbí ọ̀dà púpọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wattaqullaha wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù okùn bí ìtumọ̀ ní pé ká ṣe àkólé kan lérí okùn ẹbí kó má jábọ́lẹ̀ àdébí ni masarahu an yubsata lahu fi rizqihi gbogbo èèyàn tí máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ gbà yé owó fóun arísìkì wa an yunassa'a lahu fi atharihi tó sì fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó jẹ́ kẹ́mi òun ogun ọ̀fẹ́ kẹ́mi rẹ̀ ogun fàlẹ̀ yẹ́sùlẹ̀ rahima kọ́ máa dokùn ẹbí pọ̀ ẹ̀rí pé ńlẹ̀ yorùbá bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ẹbí á dìde ńlẹ̀ irú àwọn àṣàbá yìí ẹ̀sìn filẹ̀ ká sì máa bá a lọ ọ̀tá kó ẹ̀sìn ẹ̀sìn náà sì ta kó. ìkàràmù dọ́yì nínú àwọn àṣà tí ẹ̀sìn bá òun ni ká máa ṣàpọ́nlé àwọn àlejò nílẹ̀ lárúbáwá gbogbo apátápátá la mọ̀ pé lárúbáwá máa pààyàn lé a máa ṣàpọ́nlé àwọn èèyàn wọ́n wà ní Yorùbá náà ká máa sàpọ́nlé àlejò nígbẹ̀sìn dé onímọ̀ kánà yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ nu ọlọ́run bá tijọ́ àlùkìyàmà bó bá ti rà àlejò wọ́n máa rí kọ̀mọ́ rí o kọ́ máa sàpọ́nlé rẹ̀ kó ná owó fún un kó ṣe gbogbo tó bá lágbára fún un eléyìí ti ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kẹ́sìn tó mi lọ́sibítà ni níbo lọ ń lọ mi ó ni níbo lọ ń lọ nílọ̀dọ̀ bàbá mi ọ̀rẹ́ ni ọ wà nílé alákòólé kan pẹ̀lú ọ̀rọ̀ kamalọ́lẹ̀ ibi aláàrẹ̀ wò nígbẹ̀sìn dé akọ́rọ̀ hal islam islam fi ilẹ̀ fi kásì máa bá lọ bẹ́ẹ̀ òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àwọn ènìyàn máa ń muslim yahudu muslim gudwatan gbogbo ẹni tó bá jí láàárọ̀ fún wọn lọ kí aláàrẹ̀ illa salla alayhi sab'una alifa malakin hatta yumsi ẹni bá lọ lè wo aláàrẹ̀ láàárọ̀ kùtù seventy thousand malaika oníyàn máa ṣe fún. nínú àwọn tọ́jú àṣà tẹ̀sán ọ̀tako talabal idni min ahli al-arus ká lè gbà yọ̀ǹda lọ́wọ́ bàbá ìyàwó tá a fẹ́ fẹ́ eléyìí ẹ̀sìn kó gbé wá ó ti wà nínú àdáàdà ó wà nínú àṣà tẹ́lẹ̀ ìgbà tí ìsìláàmù dé akọ́rọ̀dá dàlík ẹ ìsìláàmù fi kalẹ̀ pé kọ́ máa bẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ́wọ́ nílẹ̀ kọ́ránù ọlọ́run ní fáńkì hó ọ̀nà bí ẹni àlìyẹn ẹ lọ lè fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn aráalé wọn nínú àwọn àṣà tí ẹ̀sìn bá tẹ̀sìn ọ̀tako tó náà ọ̀tako ẹ̀sìn tẹ̀sìn fílẹ̀ nítorí pé àṣà tó dáa ni ìlànà nìka ká sọ fún àwọn ènìyàn pé afẹ́sẹ̀yàwó afẹ́sẹ̀yàwó ẹ̀sìn kó gbé wá ẹ̀sìn bá a ń lẹ̀ ni anabi sallallahu alaihi wasallam nígbà tá anabi wá dé anabi tó ń sọ fáwọn ìjọ rẹ̀ pé àdínú nìka ẹ̀yin náà sọ fáwọn èèyàn pé ẹfẹ́sẹ̀yàwó ẹfẹ́sẹ̀yàwó wọ́dùrẹ́bù dùfò kẹ̀sì lu dùfò dùfò yìí ọ̀dà gẹ́gẹ́ bíi bàndírì ni eléyìí àdùfò khasatun lin nisa fáwọn obìnrin nìkan ni o àgbọ̀rí nínú hadisi kan àká nínú tan sàhábà kan ìgbà anabi jòkólẹ̀ wọ́n ń ṣèyàwó àtàwọn sọ̀hábà ọkùnrin àtọkùnrin wọn wá lùlù wọn jó àwọn obìnrin nìkan nígbà láyè rẹ̀ wà fún láàrin ara wọn nínú kọ̀rọ̀ yàrá wọn wọn mọ̀ jó láàrin ara wọn ń bẹ̀ bọ́kùnrin kan bá ti débò ti dè wọ̀ àbí kan dá dúró dúfò yìí òun náà ni wọ́n ṣòfin wa lérí tẹlifíṣàn eléyìí òun nìkan ni wọ́n ṣe ní ẹ̀tọ́ fún obìnrin mùsùlùmí láti máa lù tí wọ́n bá ń ṣe ayẹyẹ láàrin ara wọn tọ́hámù làwùs káwá pé àwọn yẹn pé ẹ wá jẹun ìyàwó ẹ wá bá wa jẹun ẹ wá bá wa akọ́ra islam dalik islam òfi díẹ̀ múlẹ̀ akọ́rọ̀ra wọlé islam islam fi òfi díẹ̀ múlẹ̀ pé kò sí tó burú mbẹ̀ arasul sallallahu alayhi wa sallam nígbà anabi tí ń lọ́jọ́ kan anabi bá pàdé abdulrahman bin auf anabi ni asọ́tọ̀ wọ̀nyí ó sì ju aṣọ àwọn ẹni tí wọ́n ṣe ṣèyàwó ó ní bẹ́ẹ̀ ni ó ní òun ṣe gbéyàwó láìpẹ́ yìí anabi ni awolé mi wọlé abisha ó sì lọ́lẹ̀ pa ẹran kó o ṣe wàlímà kó o pe àwọn èèyàn jọ kọ́dà bó jẹ́ pé ewúrẹ́ nípa rẹ̀ bá ká ẹ̀ka jẹun papọ̀ yìí níbi ìyàwó ẹ̀sìn kó gbé wá nígbà ẹ̀sìn dé ẹ̀sìn filẹ̀ ká máa bá a lọ bẹ́ẹ̀ àtàfàkùrẹ̀ bilibakara ti indal arus ká bá ìyàwó nílé kẹ́nìkan kan mọ́ ti dọ́dọ̀ rẹ̀ kẹ́nìkan kan mọ́ ti bá a sùn kó tó di pé lọ́lé ọkọ ẹ̀sìn kó gbé wá ó wà nínú tí àwọn ilẹ̀ Yorùbá ó wà nínú tí àṣà ilẹ̀ Yorùbá máa fi ń ṣe fáàrí tó fi jẹ́ pé tí wọ́n bá simalẹ̀ ọkọ wọ́n fi aṣọ funfun wọ́n fi tẹ̀lé arábìnrin táwọn yìí wọ́n ju aṣọ funfun sínú ẹrù rẹ̀ ó bá ti wá dé ilé ọkọ gẹ́gẹ́ bá a ti gbọ́ lọ́wọ́ bàbá ńlẹ̀ yorùbá wọ́n ní aṣọ yìí òní wọ́n tẹ̀sẹ̀ rí bẹ́ẹ̀dì tí wọ́n ti rí ẹ̀jẹ̀ ńbẹ ajẹ́ pé arábìnrin yẹn ẹnìkan kò tí ì dọ́dọ̀ rẹ̀ rí ẹ ká má dọ́dọ̀ obìnrin ọmọge kó tó lọlé ọkọ ẹ̀sìn kó gbé wá ńgbẹ́ ẹ̀sìn dé ẹ̀sìn rí pé àlàádà tó dáa ni ẹ̀sìn ọ̀fọ̀wọ́ sí pé ká má ká má sí kíni ká má innahu kana fahisha wa sa'a sabila ọlọ́run bá ní ẹ má ṣe ṣìnà kẹ́ tó lọ lé ọkọ ẹ sì má ṣe ṣìnà tẹ́ bá délé ọkọ èyí torí pé ṣìnà ṣíṣe ojú ọ̀nà kan tó burú jáì ni fọlọ́nkọ́sọ ẹnì kọ̀ọ̀kan wá níbẹ̀ adamu isbali filibas kí awọsọ nílẹ̀ yorùbá nínú àṣà ò ní pé kí ṣòkòtò ọmọ máa wọlé káṣọ ọmọ máa wọlé nílẹ̀ yorùbá a máa rí aṣọ tá ń pè ní kẹ́ńbẹ̀ àwọn aṣọ táwọn bàbá wa máa ń dá níjọ́ wọn ṣòkòtò wọn ojúgun báyìí ní òde kò ní wọlé kò ní kọjá kókó ẹsẹ̀ nígbà ẹ̀sìn dé ànábì sọ fún wa pé ìsirátò Muslimi mùsùlùmí ìlànà ìsùsàk aṣọ tí mùsùlùmí tó bá jọkùnrin bá wọ̀ bóyá ìró ni àbí ṣòkòtò ìlànà ìsùsàk ànábì ní èyí tó dáa jù òun náà ni pé kó wà ní ojúgun rẹ̀ hadisi Abu Dawud ló gbà wá àmọ́ tó bá kọjá ojúgun sísàlẹ̀ kò sí burú mbẹ̀ àmọ́ kò gbọdọ̀ kọjá kókó ẹsẹ̀ eléyìí ṣe àṣà ẹ̀sìn ni ànábì ní má asfala minal ka'bayni minal izari fafinna ànábì ní sẹ́yìn gbogbo ọkùnrin tọ́ba ilé wọṣọ ni àbọ̀ wọṣọ kòtò tọ́ba kọjá àkókò ẹsẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bọ́ jù bẹ́ẹ̀ náà alikiyama akhrajahu al-Bukhari imam Bukhari lọ́gba àdìsí wa àwọn tá a bá matira àdìsí tọ́rọ̀ yé kálí wọ àdìsí four thousand seven hundred and eighty seven àbá àdìsí yìí ń inú àwọn kabayiru zonobi ni inú àwọn ẹsẹ̀ ńláńlá ni a máa ń ṣe nínú àṣàtẹ́lẹ̀ kó tó di pé ẹ̀sìn wọn tó ń sọ di ẹ̀sìn fún wa ìpè ní bá ṣe kò ní jóná ọlọ́run ọba balùwẹ̀mọ́sà sọ wa ń bẹ̀ o ẹ eléyìí nílẹ̀ yorùbá kan kò bá làákà yìí mu àtàdáwò ìbílẹ̀ àṣàbí wọ̀dà àkọ́kẹ́ ká mú egbò ewé tó lè mú àrùn kan lọ́nà àrùn tí yìí máa ń ṣèyàn ẹ̀sìn kó gbé wá ó ti wà nú àṣà tẹ́lẹ̀ ká máa so oògùn wòsàn àtàdáwì ìbílẹ̀ àṣàbí wọ̀dà àkọ́kẹ́ ká mú egbò ká mú inú rúnrún lọ ká mú egbò ká lò ó ká fi mú eré fífọ́ lọ ká mú egbò àbẹ́wé ká ṣèyí ká fi mú àrùn tí máa ń ṣe ọmọ èèyàn la eléyìí inú àṣà lọ́wọ́ nígbẹ̀sìn ẹ̀sìn ọ̀tako torí àṣà tó dáa ni ọlọ́run lóhun dá ewé ó sì dá igbó kó lè ba àmọ́ ẹjẹ́ ìwòsàn fún àwọn àrùn tí máa bẹnu ara wa já àtẹlẹ àárọ̀ àwọn lárúbáwá kan ọ̀rọ̀ irú wọn lójú wọn lè bá nàbì wọ́kọ́lù ya Rasulullah wọn ni wò jíṣẹ́ ọlọ́run anátàdáwà ṣé a máa sọ̀gùn wòsàn a máa wọn igbó a sì máa wọn ewé tá a máa fi tá a máa ń tì papọ̀ àbí tá a máa ń lọ papọ̀ àbí tá a máa ń jó papọ̀ tọ́jẹ́ pé àrùn tí máa ń ṣe nílá tá a bá ti lò ó yọ lọ ànábì náà ànábì ẹ máa lò ó ya ibadallah ẹ̀yẹ ru ọlọ́run tàdáwà o ẹ máa so mu wòsàn fàyín náà lọ àlàmú yàtọ̀ àdáà ọlọ́run fi àrùn kan lẹ̀ ilà wà tó àlàmú ṣèfà àbíkọ́jẹ́ pé ọlọ́run bá ti fi ìwòsàn sí eré ilẹ̀ náà nínú àríwáyà mi anábì ní ànímọ̀ ọmọ ní ànímọ̀ ọmọ jahila ọmọ jahila ẹni bá ma lọ́mọ ẹni tí ọba ma kọ̀ máa nìyẹn àmọ́ ká wá mú ewé àkókò ká ìkọ́lé ká ní àbúrò ní wọlé ká mú tàgírì ká júlẹ̀ láàrin ilé èso kan ní ká júlẹ̀ láàrin ilé ká ní àjẹ́ òní pa ni ipa ewé kò lè ká owó níní ipa ewé kò lè ká ìsọ ipa igbó kò lè mú kádàrá ẹni kó yí padà gbogbo eléyìí àdúrà la máa fi yanjú àwọn eléyìí ni ló fi jẹ́ pé èyí yàtọ̀ sí oògùn wàlá yóò tàwa kọ́lá àlà ṣájàrá àgbọ̀rọ̀ gbára ti igi àgbọ̀rọ̀ gbára ti ewé ọlọ́run bá nìkan làwọn gbára ti àtẹ́sìmíyá ká sọ ní lóko nílẹ̀ yorùbá ó wà nínú àwọn àṣà tàtí bá ńlẹ̀ kì í ṣe pẹ́sìn ló gbé wa àmúgbà tẹ̀sìn dé anabi sallallahu alaihi wasallam anabi yu'aqu anil mawludi yawma sabi a máa ń pẹ̀rẹ̀ fọmọ tá a bá bí jọ́ kìí jẹ́ ni kìí ṣe jọ́ kẹjọ o wa yuhlaku a sì fa èrè fún wa yusamma a fún lóko ẹ̀sìn gbó kọ́ wá pé ká máa bá a lọ ká máa sọ̀rọ̀ àwọn lóko ọba aláàká yẹn mú kéèyàn máa bẹ kọ́ máa ní illa al-asma al-muntasiba ila al-asnam àfàwọn ọkọ̀ tí abáfin ti sí bi eégún abáfin ti sí bi òòṣà abáfin ti sí bi àwọn nǹkan tí yọ̀tọ̀ lọ́wọ́ bá ẹgbẹ́ bí àwọn ọkọ̀ tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá nínú ẹ̀ o ní ta'adudu zawjat káníyàwó jẹ́ ẹyọkan lọ ìníyàwó jẹ́ ẹyọkan lọ yìí kì í ṣẹ̀sìn ló gbé wa ó ti wà nú àṣà tẹ́lẹ̀ àti nínú ẹ̀sìn àwọn míì náà síwájú islam nígbà tí islam dé islam ò tako ọkùnrin lè níyàwó ju ẹyọkan lọ àmọ́ obìnrin òun nìkan ni ó lè lọ́kọ méjì ìwọlé léyìí nínú ètò ayé gan àtètò làákàyè àmọ́ ọkùnrin ó lè fẹ́ ìyàwó ju ẹyọ kan lọ nígbà tẹ́sìn dé ẹ̀sìn ọ̀tàkù ẹ̀sìn gbé kalẹ̀ bẹ́ẹ̀ ó ní kò burú wọ́n pè nìkan ní kọ́ Yusuf bin Haris ẹ̀ ọ̀kan nínú àwọn sahaba ni ìyàwó mẹ́jọ lónìí nígbà tó gba Islam anabi sallallahu alaihi arba'a mẹ́rin ni kò mú nínú àwọn mẹ́jọ ìjọ yẹn kó fáwọn yòókù kó dá wọn lọ́lá kó fi wọn lẹ̀ torí wọn pẹ̀lú kan ní ìlànà bin Umayya athaqafi òun náà yàwó mẹ́wàá lónìí anabi amsik minhunna arba'a mẹ́rin péré ni ọlẹ́tọ̀ fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ kọjá mẹ́rin ẹ bá ṣẹ́wù kan tó fẹ́ yàwó ju mẹ́rin lọ àbáfà kan àbí ìmáàmù kan tó láwọn ọba wọn sọ yẹn bí wọn jọ ọlọ́run ẹ sọ fún ẹ náà máa palẹ̀ máa yàwọn jọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yàwó mẹ́rin ò tó kí ló tó kù lẹ́yìn ìyàlẹ̀ yẹn wà ní abẹ́lẹ́ wama arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ọba ní anabi tó rán sáyé tó mùsùlùmí wa ìkẹ́ ìkẹ́ lòun fẹ́ràn òun ò ní kó wá takò gbogbo wa tó bá da lérí ilẹ̀ àwọn wà tó yà anabi bá ní ká má wò àbáwọn aṣẹ́ta anabi bá ní ká má sinú àwọn àṣà wa àjẹpẹ́ aburú ni wama arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ọba ní àárín rẹ̀ muhammad sí gbogbo ayé àbí kó jẹ́ ìkẹ́ fún wọn nínú ọ̀rọ̀ tó máa sọ àti gbogbo àwọn ìkìlọ̀ tó máa fún wọn al-adatu al-muharrama eléyìí ni àwọn àṣà tó jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn Islam lẹ́yìn tó jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run ọba ló ṣe ilé wọ̀ a ti sọ fún wa níbẹ̀rẹ̀ wípé àṣà tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ fún wa ìnira ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa. wal aadatu al-mu'aaridatu lil-Islam hiya al-jahiliya gbogbo àṣà tó bá ti takò ẹ̀sìn òun náà ń pè ní jahiliya náà ń pè ní ignorance àìmọ̀kan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni wọ́n pè wá sákèsì ọlọ́run ọba ń pè wá sákèsì ní al-Qur'an ọlọ́run ọba ní afa hukmal jahiliyati yabghun ọlọ́wọ́n bá ní afahukumul jahiliyyati yabghun ṣé àwọn ìdájọ́ àìmọ̀kan àwọn àṣà àìmọ̀kan o ṣé àwọn ìdájọ́ yẹn ni àwọn ọmọ èèyàn tún máa tẹ̀lé ni ni wọ́n máa wá káàkiri wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́wọ́n bá ní kò sí ìdájọ́ tó dáa tó ìdájọ́ tó bẹ́ẹ̀ ni kò sí àṣà tó dáa tó àṣà tó ọlọ́wọ́n bá fáwọn ìjọ tó bá nílà káyì tí wọ́n bá ní ìdánilójú nípa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam anabi fi ni la tábà ànlẹ́màjẹ́ tóbi ẹnìkọ̀ọ̀kan yìí ìgbàgbọ́ yóò lè ti pè é ó dìgbà bá tẹ ìfẹ́ nu yín ba sábẹ́ ìtẹ̀mí ànábì mú wa ajẹ́pẹ́ wẹ́n tó bá ti pè rẹ̀ ní mùsùlùmí òdodo àwọn àṣà tá a fẹ́ kà yìí tí máa ti ń bẹ nínú ìwà yẹn àbí ń bẹ nínú iṣẹ́ yẹn àbí ń bẹ nínú àwọn ìta àti gbajúmọ̀ lérí ẹ̀ nínú ìlú wa àbí nínú agbègbè wa àbí nínú ilé wa kájú lẹ́nu torí pa àgbàfà nàbì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nínú àwọn àṣà tó jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn òun ni ìbọ̀rìṣà ká máa bọ̀rìṣà ká máa ṣe ká máa sinrin ká máa sin òkè ká máa sin omi ká máa sin ọṣẹ ká máa pe àwọn wàlí ọlọ́run kan ṣàánú wa ká máa pe gbogbo àwọn màláíkà àwọn àlìjànnú gbogbo àwọn eléyìí là ń pè ní òòṣà àwọn ìjọ anabi sallallahu alaihi wasallam nígbà tá anabi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni ajá alẹ́lẹ́ alẹ́ àtàyìnlá àwọn wahida ṣé muhammad tó dé yìí ní tó gbé dé yìí ní tó fẹ́ sọ fún wa nísìn ni pé wọ́n fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run ọba wa tọ́pọ̀ yìí ọlọ́run ọba eríṣiríṣi tí wọ́n sì nílùú maka wọ́n fẹ́ sọ di ọlọ́run ọba ẹyọ kan ká má kọjú sí gbogbo àwọn ọlọ́run tọ́pọ̀ mọ́ ká wá kọjú da ẹnìkan ṣoṣo iná àdá láṣẹ ọjà a èyí tó gbélé yìí ìmọ̀lá ni o àṣà burúkú ni o èyí tá à ń ṣe tẹ́lẹ̀ yìí òun ló ṣe dáa jù òun láà máa ṣe bẹ́ẹ̀ náà nílẹ̀ yorùbá náà tẹ́ bá sọ fáwọn èèyàn pé ẹ má pe ṣéwù mọ́ ẹ má pe àwọn wàlíì ọlọ́run mọ́ ẹ má pe gbogbo àwọn àlùjànnú mọ́ ẹ má pe àwọn màláíkà mọ́ ọlọ́run ẹja máa pe kí ni yàtọ̀ láàrin àtẹni tí ń pe jésù wọn ni ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ àṣà wa nu báwọn bàbá wa ṣe ní ká máa wí nu wọn ní ká máa pa àwọn ẹni ọlọ́run ọba kálẹ̀ bá ríran lọ́wọ́ ọlọ́run bá nìrẹ́ muhammad sọ fún gbogbo ara maka utula aleihim naba ibrahim sọta nabi ibrahim fún wọn idh qala li abihi wa qawmihi ma ta'budun nígbà tá nabi wa ibrahim tó sọ fún àwọn ìjọ rẹ̀ tó sọ fún bàbá rẹ̀ náà ó pe bàbá rẹ̀ kalẹ̀ pé bàbá mi ẹ̀yin ìjọ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin fámìlì mi ma ta'budun kí lẹ wá ń sìn yìí qalu na'budu asnama wọ́n ní òòṣà ni àwọn ère ni tí wọ́n lójú tí wọ́n lè rí náà tí wọ́n létí fanadọ́lù laha àkìfì ìdí ẹ̀ làwọn máa ń pín sí òun làá sì máa ń bẹ̀ àwọn sì ní ọlọ́wọ́n bá ti wà kọ́ọ̀lù wọn panu pọ̀ wàjáde náà abá àdá kàdá àlíkà ẹ̀fọ́ àdùn bá ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù òòṣà ni àṣà wa nù bí wọ́n ṣe máa ń ṣe mọ́ bí wá léèrè pé ṣé wọ́n ń gbọ́ àbí wọ́n rí wọ́n gbọ́ o wọ́n gbọ́ o wọ́n rí wọn ò rí o bá ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù àṣà ni àkọ́kọ́ àṣà tọ́lọ́ ń ṣe léèwọ̀ lérí ilẹ̀ ìbọ̀rìṣà ni anábìdí ó ní ìdí sọ fáwọn aramaka ni ó ní yá ayọ̀ káfíró ọlọ́wọ́n bá ní sọ fún wọn pé kúlì yá ayọ̀ káfíró sọ fún wọn pé ẹ̀yin kèfèrí la àbúdù máa ta àbúdù èmi ò ní bá yín ṣe àṣà òṣà yín tẹ̀ ń bọ̀ láyéláyé ẹ̀yin náà sì ní ṣe tèmi èmi náà ní ṣe tiyín anábì declare anábì sàlàyé bẹ́ẹ̀ wípé àṣà ni òun ní bá wọn ṣe nílẹ̀ yorùbá a máa wá pé ẹ̀ àrùn òpin a máa ṣòro ó lé kí ni jòrò òṣà níjẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn òpin a máa ń lọ fọ̀ ẹ̀sìn òpin ká máa lọ sẹ́ẹ́ àfa kan ní inú àwọn àfa tí wọ́n ń dà lóru nígbà òdòdó láìpẹ́ yìí ó ní gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí ó ní gbogbo òòṣà tí wọ́n bá ń bọ nínú ìdílé yín tí bá fi ń dá fún yín ẹ lọ lè béèrè o kẹ̀sì máa bọ́ kó lè bá a dá fún yín torí eléyìí wọn kẹ̀sìn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa pé ní tóun kórira jù náà ní òòṣà gbogbo àfikọ́ àsorọ̀ pàró ìfúnpá ìgbàdí ọ̀fọ̀ gbẹ́rẹ́ gbogbo àwọn alálàáfáà bí wọ́n bá wá bá wa sàmọ́tà ń kó fún wọn àlùkùránì wọ́n wọ́wọ́ níta sọ fún wọn ni pé ẹ wá lọ́jà Agége ẹ wá lọ́jà Àbàdàn ẹ wá lọ́jà tuntun lọ́rin ẹ wá lọ lè ra àwọn èròjà wa ṣe èròjà ni òun àlùkùránì tẹ̀sùrù sàṣìyàtì fi wasatil balad níbi aburú yìí dé tàbá sọ̀sà sọ̀sà tán táwọn kan bá tún kú láàrin wa láti lọ lè mọ èrè wọn sáàrin ìlú káwọn èèyàn máa wò kọ́lọ̀ lè bá bínú ànábì ni ọlọ́run ní inna ashadda an-nas adaban inda Allahi yawm al-qiyamah àwọn tí yẹ ọ jẹ jù inú àwọn tí yẹ ọ jẹ jù nígbà tó jọ àlè kíámà òun náà ni gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ya èrè àbí wọ́n mọ èrè nínú àwọn tó jẹ́ àṣà burúkú àyàdù ṣìríkìyà ní ká máa sọdún ọ̀sà ọdún ọ̀ṣun ọdún jẹgẹdẹ ọdún agẹmọ ọdún ẹ̀yọ̀ nílùú èkó ẹni bá ń bá wọn dá sí yọ wọ náà kò ní jáde mẹ́ láéláé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó fún wa tiwa ànábì sàlàyé ànábì inna Allah qad abdala bihima khayran minhuma ọlọ́run ti fún yín lọ́dún títí yín alifitr wal adha ọdún iléyà àti ọdún ààwẹ̀ lẹ́yìn ọdún méjèèjì àgbọ̀dọ̀ bá ń sọdún míì má gbogbo ọdún tí wọ́n bá ń ṣe lábúlé yín tí wọ́n ń ṣe ń lu yín ọ̀gbọ̀dọ̀ bá wọn débẹ̀ ọdún january first ọdún christmas ọdún àwọn ẹlẹ́sìn míì tí ìṣẹ̀lẹ́sìn wa ìwọ̀ ni káwọn bá wọn sọdún lẹ́yìn ọdún iléyà àtọdún ààwẹ̀ eléyìí ni ẹ̀sìn ọlọ́run ọba lérí ilẹ̀ nasihatun lil hukam àwọn fásitì kò yí sọ fún gbogbo àwọn ìjọba wa wípé gbogbo ènìyàn tí wọ́n bá ń sọdún tí ń dí wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá bí wọ́n bá ń sọdún léyà gbogbo wa láàmú lọ títì kálukú ọmọ lọ kálukú fìrì láti rìn léjì títì tí wọ́n bá ń sọdún Christmas àwọn kìsẹ́nì wọn ò ní dẹnìkan láàmú àwọn náà máa lọ tí wọn kálukú ọmọ lọ ó ṣe jẹ́ pé tí wọ́n bá ń sọdún egúngún àbí wọ́n ń sọdún orò àbẹ́nìkan kú àbọ́bà kan kú wọ́n máa wá séde wọn ni ẹ jáde ijọ́ mẹ́ta ẹ jáde ijọ́ mẹ́rin ẹ jáde ijọ́ méje ẹ̀yin ìjọba ẹ bá wádìí sí ọwọ́ ọ̀dọ́ àdédákẹ́ ọmọ tó ní ẹ̀gzámù láàárọ̀ ọjọ́ tá a wù yìí wọn ní lórí ẹ̀gzámù ṣe aboyún tí ń rọbí o lè kú síbi tí ń rọbí nígbà tí wọn bá yọ ráyè lọ sí hospital ẹni tí ń travel o lè mí ṣe flight ẹlòmíì tó ní tó ní nǹkan mí ṣe tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ wọ́n máa di lọ́wọ́ àwọn àdákẹ́ gbogbo àtàjẹ́ ọba àlú nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀náfíkì ni wa àwọn gbogbo àwa àtàjẹ́ tàwa nù jọba àdákẹ́ àwọn lèmọ́ọ̀mù náà dákẹ́ níbo sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ibì kan náà lẹ́kọ́kọ́ tó ń pàdé tẹ́lẹ̀ jàmá mùsùlùmí àwọn fásitì yìí sọ gbogbo ìséde bẹ́nìkan bá ń pè ẹ ọ̀yá ẹ má jáde àwọn jáde o a gbọ́dọ̀ bọ́ bàtà fẹ́nìkan a sì ní sí fìlà fẹ́nìkan obìnrin kan ò sì ní sí ìjàlèbáàbù rẹ̀ lójú fẹ́nìkan látara pé ń sọdún ẹbọ rẹ̀ kálukú sọdún ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ séde séde mára yín ẹ máa gba bàtà lẹ́sẹ̀ àwọn àjọ yín ẹ máa sí fìlà lérí gbogbo àwọn tó bá alimuluku walhukam ṣẹwárí tẹ̀yìn ọba àtẹ̀yìn gọ́fúnà wa àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ẹ̀yẹ ńláńlá honourables gbogbo àwọn senators tẹ́ ń lè bá wọn sọdún ọ̀ṣun gbogbo ẹ̀yin ẹ̀yẹ ńláńlá tẹ́ ń lè sọdún olókun tẹ́ ń lè sọdún òkè ìbàdàn tẹ́ ìpèrè ayé ní mùsùlùmí ẹ̀yin mùsùlùmí inú wọn ní ń bá wí o ọlọ́run ọ̀bẹ nìkan ṣe déédéé bí ẹbọ o ọlọ́run ọba ti yín jẹ́ oníṣọ́fà nábì oní ìlànà aṣọ́rákìtà làyà àbátọ́ nà àmàlùkà tọ́ ọba ìṣòṣà wọ́n sì ba ti tiẹ̀ jẹ́ tó bá ṣẹbọ ń ba gbogbo tó ṣe jẹ́ gbogbo yìí tẹ̀ ń ṣe bó ṣe dáa tó bẹ́ẹ̀ bá tún bá wọn sọdún ọ̀sun iná lè lọ ibà ti kú o ọlọ́run bá dọ́sọ bẹ́ẹ̀ ní alukur'an tọ́lá ọlọ́run ọbẹ̀ nìkan fi ṣe déédéé bẹ́ẹ̀ oníyá ayọ̀ lẹ́dí náà amọ̀ nítorí kúlọ́ hakatu kọ́ọ̀tì ẹ bẹ̀rù ọlọ́run bá o wàlẹ́ àtẹ̀mùtúnà ilà wà ántò mùsùlùmù ẹ bẹ̀rù ọlọ́run bá bó ṣe kẹ́ bẹ̀rù ẹ ẹ gbọ́dọ̀ kú wàlẹ́ àtẹ̀mùtúnà ẹ gbọ́dọ̀ kú ilà wà ántò mùsùlùmù àfi kú sínú islam nídìí bẹ́ẹ̀ kò sí pẹ̀lú gbọ́ ọba kan níbo tíjọba ni ẹ wọ́n ní wọ́n sàgbọ̀dọ̀ wá ṣe lẹ́yìn náà ni bọ́ba mọ̀ pé ọ̀ṣọ́ ṣàlẹ́yìn ọba ya ẹ̀bùn wọn lọ́ba o bọ́ba jọba tán pẹ̀lú òòṣà inú náà lọ́ọ́ lè darí sí ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi òun ní sàforíjì fún gbẹ́ni ọba ṣe ẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mi ọba òun ọlọ́run ọba òun lè fẹ́ríjì wa ma yushrik billah gbogbo ẹni tó bá ṣe òòṣà pẹ̀lú ọlọ́run ọba faqad iftara ithman òun náà ni ó ti dá ni jàmá mùsùlùmí nínú àwọn nǹkan tó jẹ́ àṣà òun náà ni asẹ́hìrì ogun shirkun akbar ó wà nù àwọn ẹbọ ńlá ni oògùn ìbí àlìjánu ní sẹ́ni jẹ́bẹ̀ oògùn ní ṣiṣẹ́ lára ọṣẹ oògùn ní ṣiṣẹ́ lára pàrọ̀ ẹ gbogbo wa nílẹ̀ yorùbá àṣà tó gbajúmọ̀ ni pé gbogbo tí máa ń ṣe wá ẹ̀já lọ́lẹ̀ lógun ẹ̀já lọ́lẹ̀ lógun ṣe ti ṣoògùn ẹ̀ mọ bàbá kan báyìí èmi náà máa ẹ̀já débẹ̀ mọ̀mọ́ wa káàkiri àṣà burúkú ni tí mùsùlùmí gbọdọ̀ mú kò nù wá rẹ̀ ọlọ́run bá wa ta'ala ó fi yé wa kógun wa ọ̀mẹ́ sáré náà fàtà àti fẹ̀lẹ́ ọkọ̀ kí ni jẹ́ báwọn ọlọ́run sọ fún rọ̀ sólù pé èrè ànábì fi mí wàsọ níbi aburú àwọn tí wọ́n máa ń tutọ́ sínú nǹkan tí wọ́n bá dì kí ni wọ́n ń dìjà máa mùsùlùmí ó bó gun ni ọ̀wá ń pété lónìí ọmọ sọ̀gùn àṣà burúkú ni ẹni bá ń sọ̀gùn kèfèrí ni anábì ni mọ̀ ní akọ̀dà ọ̀kọ̀dà ẹni bá di nǹkan kan jọ fún mọ̀ náà fàtàfí à tọ́wá tutọ́ sí ọ̀pọ̀fọ̀ sí ọ̀pọ̀ gbajúmọ̀ ọ̀pọ̀ ń jẹ́ ègèdè ń bẹ ń sì máa jẹ́ bọ́lọ̀ bá fẹ́ àmẹ́ni bá ń pa ọmọ náà ni anábì ni ẹni tó bá di nǹkan kan jọ tí wọ́n ń fẹ́ nǹkan sí fakọ̀dé sahara ó ti ń sọ̀gùn ọmọ sahara ẹni bá ń sọ̀gùn fakọ̀dé asiraka ó ti dẹ́lọ́sà ó ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọmọ ta Allah ṣe hàn ẹni bá fẹ́ mi rẹ̀ kọ́sìn kankan ipe nǹkan yìí ní sọmi nǹkan yìí ní mowó wá nínú ilé rẹ̀ wọ mùsùlùmí wọn náà máa ń tọ́ fẹ̀mí tẹ̀ ntọ́nà máa ń ṣe tọ́ pàpà àwọn kan ní ń ṣe anábì ní wúkìlá ilé yìí ọlọ́run ọyọ wọ́n nú ọ̀rọ̀ rẹ̀ yọ wá dáadáa ọ̀sẹ̀ rẹ̀ tí fi ń wẹ̀ yọ dáadáa ìgbàdí rẹ̀ yọ dáadáa àwọn jàmáà rẹ̀ tán jọ ń ṣẹgbẹ́ awo ẹ máa wá ṣe àwọn èèyàn lọ́nà àwọn bàbá aláwo tí wọ́n fẹ́ kù nù ìgbàlẹ̀ nígbà wọn ti ń rin yín láàrin wọn kò jẹ́ káwọn náà lè túwọ́ mọ́ ọlọ́run sì ń sọ fún ọlọ́run alukur'an ọlọ́run dẹ́n sọ fún wa ó ní wàlá yuflihu sáàhìrù haythu ata ọlọ́run bá ní gbogbo ológun ní jèrè bàbá jèrè láàárọ̀ kò ní jẹ lọ́sàn-án alọ́wà ẹ fi ìdarí ẹyẹ ó wà nínú àwọn àṣà àlè lárúbáwá tẹ́lẹ̀ ànábì lọ pa gbogbo ẹ̀rẹ́ ká máa fi darí ẹyẹ ká máa fi darí àlámàrí ayé wa bẹ́ẹ̀ yẹ bá lọ̀tún nǹkan báyìí lọ́gbàlérò bá bá lọ́sì nǹkan báyìí lọ́gbàlérò bẹ́ẹ̀ yẹ bá kí wájú ilé wọn ẹ́ bàbá yorùbá ẹnìkan kú nínú ilé ni bẹ́ẹ̀ yẹ bá kí níwájú ilé kan wọn ni á ẹnìkan jásẹ̀ ẹnìkan kú nínú ilé yẹn ká máa fi àwọn ẹranko ká máa fi ṣèdarí ayé bí ìsìn gbogbo àwọn alásàlátù gbogbo àwọn jàmá mùsùlùmí àsàwọn tó kù a wa náà á padà sílé bàbá fẹ́ sọ síkọ́ á padà sílé níbo ló ń padà sí ìfẹ́ sọ sí rọ́pò nítumọ̀ nínú ayé rẹ alátakùn sílé tiẹ̀ lọ́jẹ́ jẹ́ ni ìwọ náà lọ́ọ́ ti tiẹ̀ àná pẹ̀lú tàtọ́ yúrùnù èèwọ̀ ni inú àṣà burúkú tó wà nílẹ̀ Yorùbá ni ìwé náà ni ká máa sọ pé tí kíní kan bá mí nínú ara wa ẹgbẹ́ kan bá mí kan báyìí lérò ìdáhàtà lájà àbí ká pé ẹsẹ̀ mi ti ṣe báyìí ibi tí ń lọ yóò dá ni ẹ́ wọ́n ní tí ẹgbẹ́ mi bá ti ń sọ báyìí báyìí a jẹ́ pé àwọn ọ̀tá ń bọ̀ nu ọ̀dà gbogbo eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe léwà anábì ní àtúyàrátú ṣírìkún àtúyàrátú ṣírìkún anábì ní ká máa fi àwọn ẹ̀dá ọlọ́run ẹyẹ nàbí nǹkan míì ká máa fi darí ìgbésí ayé wa nílẹ̀ Yorùbá ọmọ bá bọ́lẹ̀ lẹ́yìn yàn wọn ní a wàhálà ti dé o àdéhùn ti bá o àfi kọ́ lọ sáàrin ọjà kọ́ lọ lè sàwọn ètùtù kò sí ètùtù ká tó ṣe wọ mùsùlùmí bọ́mọ̀ rẹ bá bọ́lẹ̀ bó ṣe mú fídà fídà ọmọ rẹ ti fi mú mi bẹ́ẹ̀ náà ló gbọ́ ọmọ ńlẹ̀ ó sì gbé sẹ́yìn kankan ò ní ṣe é òṣìṣẹ́ láti nígbà gbàgbọ́ ní ọlọ́run ọba nìkan kan ò ní ṣe é bí wọ́n gan bá ṣubú bí wọ́n náà dìde nígbà ọmọ rẹ ti ṣubú ó sì gbé ńlẹ̀ gbogbo àwọn àṣà burúkú báyìí ì máa ń ba àkídà jẹ ni ì máa ń ba ìgbàgbọ́ jẹ ni àṣà tí ọ̀dà ni ó wà lásìkò ànábì Musa alayhi salatu wa salam Fáráò pẹ̀lú àwọn ìjọ rẹ̀ tí nǹkan kan bá ti ṣe wọ́n àwọn ìjọ Fáráò táburú kan bá ti ṣe wọ́n wọ́n ní ànábì Musa ló fi sàwọn wáyé ń tó síbi ń ṣe yíya ọlọ́wọ́n bá ní tí aburú kan bá bá wọn. yàtọ̀tọ̀ yàrá bí musa wà má máa wọn máa rọrò kùrù sí musa àtàwọn àjọ rẹ̀ pé àwọn jàmá musa wò wálẹ̀ kan wíwò tí wọn wò wọn lọ́jọ́ kẹta bá yọ sẹ́lẹ̀ radallahu alayhim ọlọ́wọ́n bá fún wọn lẹ́sìn ó ní ala innama ta'iruhum indallah ọlọ́wọ́n bá ní sẹ́ rí ìtọ́wá báyìí látọ̀dọ̀ mi ló ti wá gbogbo tó bá ti la ya'lamun òpè ni wọ́n la ya'lamun wọn mẹ́ni tí ń jẹ́ lọ́wọ́ bá kò sí darí ayé rẹ̀ lọ́wọ́ ẹnìkan kan lọ́wọ́ nkankan àbí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nínú àwọn àṣà tẹ̀sìn tako tí ń bẹ lérí ilẹ̀ èdè àwọn ilm al-ghaib wa dhahabu ila al-arraf ká máa sọ pa àmà kọ̀kọ̀ ká máa dàfa èyí ń bẹ́lẹ̀ yorùbá ń gbẹ̀sìn dé ẹ̀sìn tako ká máa dàfa ká máa dọ̀pẹ̀lẹ̀ èmi ọmọ bí àwọn afáàtì rí o wọ́n ní ìsáàbù ní àlẹ́ ìsáàbù ẹ̀ẹ́lẹ́mọ̀lẹ́ ìsáàbù níbo lẹ ti rí yìí nínú alukoran níbo lẹ ti rí nínú sunna ẹni tí ń wo ìsáàbì àtẹni tí ń mú tẹ̀sùbà àtẹni tí wọ́n mú tẹ̀sùbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tí ń gbé kọ́ọ̀pù kalẹ̀ yìí ń kọ́lẹ̀ káírò dáadáa bẹ́ẹ̀ bá mu tí ìtàn sí wọn ni kó gbé kọ́ọ̀pù wá ó wà ń káírò ó wà láwọn olùdarí mi náà tí wọ́n ti wọnú kọ́ọ̀pù wọ́n máa sọ ń tọ́jú àti ń tó àtọkọ ìyá ẹ̀ àwọn náà ń da fani gbogbo wọn ń da fani akọ̀sẹ̀jáyé ẹni tí ọba yẹn wà akọ̀sẹ̀jáyé sóhun gan fúnra ẹ̀ rí náà sọmọ tí ó ṣe lọ́la ẹni tí ó ẹni tí ó wọlé tí ó pe táwọn ń wálé wọn bá àmọ́ ní tún béèrè ẹni tí ó máa béèrè pé ìyàwó ìyàwó àti ìyáálé tí wọ́n rojọ́ lọ́dọ̀ rẹ̀ yóò ní wọ́n rojọ́ kí ni ń bi wọ́n lẹ́jọ́ fún ẹyẹ kó ti mọ tí kálukú ṣe fúnra wọn kọ́kàn ní wọlé jẹ̀bi wọlé jẹ̀bi ẹni tí ń gbóhùn máa kọ̀kọ̀ yìí ẹ ń bí léèrè ẹni ta ni president four thousand and eleven kò lè máa ẹni irun mélòó ló wà lérí rẹ̀ kọ́ba yín kà irun gbọ̀n mélòó ló ní níjó ni ó kú gan kò sẹ́ni tó máa ń tọ́pa máa fọlọ́run Allah subhanahu wa ta'ala níbẹ̀ sì dé ẹ̀sìn ṣe lé wọ̀ pé àṣà burúkú yìí ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ lọ lọ́lẹ̀ wò ẹ sì gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ṣe ó ní wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu gbogbo tọ́pamọ́ ọlọ́run bá ní kò sẹ́ni tó máa fi mí nìkan illa hu ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ pọ̀lọpọ̀ wọn máa làdìjànú o àwọn àdìjànú ìyàwó Aisha sọ fún anabi onídàá anabi ọlọ́pọ̀lọpọ̀ wọn gbà mí wọn máa sọ nǹkan míì tó sì rí bẹ́ẹ̀ anabi ní wọ́n gba information wọ́n ń gba ọ̀rọ̀ lọ́tọ̀dọ̀ àdìjànú ti ń bẹ́ ń kàràkàrà ni àlìjánu ti ń bá yín rìn òní wọn bèrè ọkọ ìyá rẹ lọ́wọ́ rẹ àlìjánu ti ń bọ rìn ọmọkọ ìyá rẹ ọmọkọ bàbá rẹ ọmọ ọmọ tó fẹ́fẹ́ tọ̀ padà fẹ́ mọ́ gbogbo ẹni ó ṣàlàyé fún wọn ẹ̀yin mùsùlùmí àṣàbù ni yín máa ń da ayé yẹn rú ni ẹni bá wọn sẹ́ anábì ni máa ń ata ká iná ẹni bá lè bá gbogbo àwọn bàbá tá ń da ọ̀pẹ̀ lẹ́lẹ̀ fásọ̀dáka ó sì gbàgbé tí wọ́n wí bẹ́ẹ̀ ni fásọ̀dáka wo bí máa yẹ kúl ó gbà pé bẹ́ẹ̀ ni pápẹ́lẹ́ káfíńdà bí mahùn sílẹ̀ alẹ́ muhammed anábì ni ó ti di kèfèrí pẹ̀lú àlùkùrá ó di kèfèrí pẹ̀lú ọlọ́run pẹ̀lú àyàtà kàṣíwájú kò nírun mọ́ abu dawud olóògbé hadith yìí wá ali nínú hadith three thousand nine zero four anabi sọ̀rọ̀ sọ́là nígbà tí wọ́n fẹ́ wọ maka ẹ̀rí pé usman lọ wọn ò rí mọ́ wọ́n wá sọ pé wọ́n ti pa anabi sallallahu alaihi wasallam anabi wa ni tó kù náà ni pé káwa náà ká múra ká lọ lè bá wọn jagun ni usman bá yọ anabi ọmọ pé wọn pa nígbà wọn parọ́ ọmọ yàwó aisha anabi ní kọ́ máa lọ lé bàbá rẹ̀ wọn parọ́ sinimá yá ọlọ́mọ kẹ́yà náà at-tahira al-mutahhara ẹni tọ́lọ́wọ́n bá ti sànú anabi ní kọ́ máa lọlé wọn ná tọ́lọ́wọ́n fi dá sí anabi ọmọ tó tẹ̀lé yakubu alayhi salatu wa salam anabi ọlọ́ni ó sunkún sunkún fún akẹ́wọ́n pa anabi yusufu tí wọ́n pa lóòótọ́ kí lọ́ọ́ bọ́ lójú ẹkún ipe wọn ti pa ọba sunkún fún ojú fífọ́ ọ̀padà wàá rí anabi yusuf anabi yusuf ń bẹ ní Cairo anabi yakubu ń bẹ ní Palestine kò jù bàdàn sí kò lọ anabi lafa kan wà pé òun máa ń jẹ́ sẹ́lẹ̀ irọ́ nípa wàláhì tàláhì súnmọ́ bíi láì lẹ́sẹ̀ láì láì láwọ́ irọ́ nípa. àmọ́ tí wọ́n bá ń lo àwọn àlìjánu tí wọ́n ń béèrè information yìí lọ́wọ́ àlìjánu kò ní jẹ́ mọ̀ pé irọ́ ni wọ́n ń pa arábìnrin kan nínú àwọn sísítà tá à ń tọ́ tẹ́sán yé ìyá rẹ̀ ní ọkọ tó fẹ́fẹ́ ìsáka ni ó lóun sì lọ lè wò lọ́dà fàtọ̀ sẹ́yìn pé ìwé àfa yìí náà lè ń da gbogbo nǹkan rú lẹ́ẹ̀jọ́ rò wíwo ọmọ ìyá tó wọ́n wá dọ̀ yìí arábìnrin bá lọ lè bá ìyá ó ní ìyá mo ti ṣe istikhara mo ti ṣeraka méjì tó bá da yóò jọ kọ mi tí o bá sì da tó ọlọ́wọ́n bó fún mi ìyá ni òyòdì dákẹ́ ń bẹ̀ yín ọ̀dá kankan mo ti sọ fún àfa mi àfa mi ti bá ń wò ó ọwọ́ ní ṣáàkà tó mú wà ń ní ṣáàkà ń kì sọkọ rẹ̀ ọmọ ní ìyá àfa ò náà wọ́n ní dákẹ́ bẹ̀ wọn ò náà àwọn tí wọ́n ti máa rí náà fún gbogbo àwọn ọmọ yìí kò fẹ́ gbà tó máa wo bọ́lá náà bóyá yìí wọ́n bọ́ sí nígbà tí ìyàwó wo bọ́lá àbí nígbà tí bá àfa fẹ́ wo bọ́lá àfa ní bọ́lá yìí kún bọ́lá yìí kún dáadáa òun gan lọ́kọ rẹ̀ tọ́yìn àwa latọ di ọrùn nígbà yà sọ fún ọmọ ọmọ ní ẹ̀rọ làfa yìí ń pa orúkọ ọkọ mi ẹlẹ́ẹ̀kejì ní jẹ́ bọ́lá orúkọ ọkọ mi ẹlẹ́ẹ̀kejì òun ní jẹ́ bọ́lá ìyẹn máa ń pè ní tó máa ń pè ní bọ́lá ká gbà pé wọ́n ń yí kádàrá wọ́n á ní ìyàwó rẹ̀ nílò kádàrá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ nílò kádàrá rẹ̀ wọ́n á ní bó ṣe wà wọn àbúrò rẹ̀ nílò kádàrá rẹ̀ gbogbo eléyìí kò sí nínú ẹ̀sìn Islam yamhullahu ma yasha ọlọ́run ní ń pa èyí tó bá fẹ́ rẹ́ wa òní fi èyí tó bá fẹ́ yóò fi ilẹ̀ wa indahu ummul kitab ọlọ́run ní kádàrá yín ọwọ́ òun ní tẹ́ra rẹ̀ wá ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ tán ni wọ́n ń lo kádàrá yín sọ́ọ́dọ̀ sánmà kejì ni ogun kejì ogun kẹta ọwọ́ àlọ́ sọ́mọ kejì lọ́wọ́ àlọ́ ilé alárasí ọlọ́run ọwọ́ àlọ́ lè gbé tẹ́lá kádàrá àwọn yìí padà ń bẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí a máa ń sìn ọ̀kan nínú àwọn akọrin ọ̀mùtí nílẹ̀ lẹ́kọ̀ọ́ ń bí ó ní ayé ò lè yí kádàrá dà ọwọ́ agbo ni wọ́n lè fà sẹ́yìn ẹ dákun wọn lè yí kádàrá àmọ́ wọ́n lè fọwọ́ agbo tí wọ́n bá ti fọwọ́ agbo kí lọ́dún nínú àwọn àṣà tẹ́sìtakò àdáhàdà tó sẹ́yìn yàgbé tàháyà òun náà ni àṣà bá a ṣe kiri ẹni nílẹ̀ yorùbá kákíyàn ọwà nù ẹ̀sìn fàyíṣà òye tó ń bí tàhíyà fàáyù bí àṣàna mi ní àwọn òdòdó wa ọlọ́run bá ní ibi wọn bá kí yín ẹ̀yin náà kí wọn dáadáa pẹ̀lú asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa alaykum salaam wa rahmatulahi wa barakatu nílẹ̀ yorùbá kálukú ló ní bá a ṣe kíra àwọn aláwo oníbi wọn ṣe ń kíra wọn gbogbo àwọn ní ìmùlẹ̀ oníbi wọn ṣe ń kíra wọn ẹni bá ti jẹ́ mùsùlùmí á pa kíkì yẹn tì á wà mú kíkì ti ọlọ́run Allah subhanahu wa ta'ala èwo ni kíkí ó dání ká sálámà síra wa lérí ìdúró ká sálámà síra wa tá a bá pàdé ara wa lérí ìdúró bàbá ò ní bẹ̀rẹ̀ fún mi ọmọ náà ò ní bẹ̀rẹ̀ fún bàbá ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin àpá àtọmọ kéwù kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ìyá àtọmọ kò sí ti ń jẹ́ bẹ̀ láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ sanjọ́ sàpọ́nlé ara wọn á dùkìrà pé asalaamu alaykum wa wa barakatu eléyìí ni ti ọlọ́wọ́n ba ó ní tẹ̀sán ọlọ́wọ́n ba nílẹ̀ yorùbá a máa dọ̀bálẹ̀ wà ní ah, ò ní dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ kò kí bàbá lábúlé ọmọ yìí ò ní dọ̀bálẹ̀ fún mi ó sì ṣépèlé ọ ó yẹ kí bàbá àwọn kọ́kọ́ gbẹ́sìn yìí àwọn olóòsàn máa ń dọ̀bálẹ̀ fúnra wọn àwọn tí èsì mùsùlùmí wọn lè máa kúnlẹ̀ fúnra wọn wọn kúnlẹ̀ tẹ́lẹ̀ wọn ò kúnlẹ̀ wọn dọ̀bálẹ̀ wọn dọ̀bálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n dinú já ànámà àmọ́ mùsùlùmí òdodo anabi sallallahu alayhi wa sallam anabi ni maami mùsùlùmí ni yẹlẹ tẹkọ yaani gbogbo ọlọ́run ṣàforíjì fáwọn méjèèjì kan tó pínyà ẹ rí i pé anabi ọ̀dà kọ ìkúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ ń bí hadith anas ètò ahàn jù nínú hadith tó lè jẹ́ oyè ọ̀pọ̀lọpọ̀ àwọn fatan satako àbáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tọrọ òye òun náà ni anas ibn malik ọmọ ọ̀dọ̀ anabi ni olóhùn jòkó lẹ́gbẹ̀ẹ́ anabi ó ní jẹ́ arọ́jùlùm arákùnrin kan bá dé ó ní jẹ́ rasulullah owó ọlọ́run arọ́jùlùm wa nínú àwọn ọmọ ìyá wa a máa ń pàdé àyẹ́nì hání ìlàwó ṣé kọ́ tẹ̀ fún o lè má tó rúkú o sì lè tó rúkú àyẹ́nì hání ìlàwó ṣé kọ́ tẹ̀ fún kọ́ọ̀l ànábì ní láà ànábì ní kò gbọ́dọ̀ tẹ̀ wọ́n ní afayẹlẹ tẹ̀sùmù hu wọ́n ikọ̀ bìlù tí kò di gbàgbà yìí mara kò kíṣẹ̀ lẹ́nu ànábì ní láà kò gbọ́dọ̀ dẹ́yìn náà wò afayẹ àkóso bìyẹ́ di wọ́n sọ àfihàn ṣé kò bà lọ́wọ́ kọ́ gbà lọ́wọ́ ń báyìí kọ́ bá lọ́wọ́ kọ́lá naam anabi ní eléyìí gangan ni ó wà nínú lànà tèmi naam hadithun hasanun rawahu tirmidhi hadisi hadisi hasan imaamu tirmidhi ló gbà wá hadithu hasan yuhtajju bihi gbogbo hadisi tó bá jẹ́ hasan òun ló wà lẹ́yìn sahih àwọn máa tajú ẹ̀sìn lọ́dọ̀ àwọn àlùfáà tí kí wọ́n bá yé wa ma atakum rasulu ọlọ́wọ́ bá ní gbogbo tá ànábì bá ti sọ pé ẹ máa ṣe fakhudhu ẹ máa ṣe o wa ma nahakum anhu fantahu nítorí ni ní ẹ má débẹ̀ ẹ má ṣe tẹ́bájọ́ máa lẹ́yìn lóòótọ́ fantahu ẹ kó mẹ́ kí ni ìlú lóòótọ́ nígbà wọn náà kọ́kọ́ ka olè lára wa pé bó láti kí àwọn afá wa báyìí bó láti kí àwọn bàbá ńlẹ̀ báyìí bó láti a máa ṣàlàyé fún wọn wípé ànábì ló ní a má tẹ o ànábì ní bá ti ẹ àgbọ̀dọ̀ pé láṣà nítorí bá ti wọnú àdìsí tó ti wọnú báàbù báàbù tíra ọwọ́ tí muhammed bá ti sọ́jà lẹ́nu báyìí arákùnrin ni ọlọ́run gbé kalẹ̀ àbí ká máa kọ́ sí gbogbo tí wọ́n ti ń sẹ̀ àmọ́ ká tẹríba àwọn yorùbá náà wọ́n ní ìdọ̀bálẹ̀ ṣe wà ọmọ gbọ́dọ̀ ní tẹríba fún bàbá kí ó gbọ́dọ̀ minna ma lam yarham saghira kò sí nínú ìjẹ́ mi anabi ẹni tí ìbá sàpọ́nlé ọmọ kékeré wa yujilla kabira àbí kí nǹkan àwọn àgbàlagbà lé àápọn wọn lé níbi ọ̀rọ̀ níbi iṣẹ́ jíjẹ́ níbi kágbà nǹkan lọ́wọ́ wọn tí wọ́n bá ń bọ̀ àmọ́ àní foríkalẹ̀ àní dọ̀bálẹ̀ fún wọn lérí àdéṣe tá a kà yín abẹ́lẹ́ wọn bá kọ́lọ́ mọ́sá fún wọn ní àgbọ̀yé sùn lóyè lọ. tabarrujul mar'a kí obìnrin yorùbá kọ́ máa ṣí ara lẹ̀ eléyìí náà nínú àlàáda ni àṣà ni wọn ní kí ló burú mbẹ ìwà ayé sẹ́nsẹ́ náà nù nílẹ̀ yorùbá ìró àti bùbá àwọn máa ń ro skirt àti blouse àwọn máa ń wọ̀ àǹkárá ayé àwọn máa ń wọ̀ nílẹ̀ yorùbá kọ́dà tún fi ìpele lé àmọ́ tí ọrùn bá ti yọlẹ̀ tí ẹsẹ̀ yọlẹ̀ ìmọ̀ mùsùlùmí nínú ẹ̀sìn táwa yìí láì ṣe fóńtò òun lo jàlbáàbù ó lo jàlbáàbù tó fi kọ́fà gbogbo ohun tí ọwọ́ yìí obìnrin lè wọ lẹ́sìn ó lè wọ kòfíọ̀n ó lè wọ àǹkárá gbogbo tó bá wù ló lè wọ àmọ́ tí ọba ti gbé jàlbáàbù lé tàbá rújù jáhìlíyà àṣà ìmúra tàìmọ̀kánná ni àwọn àlùfáà káàsì ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìsìn sọ fún wa nínú Al-Qur'an oníwàlá tabarajina tabarujà jahiliyyati al-ula ẹ má máa múra ìmúra àìmọ̀kan jọ́kìnní ẹ má máa jáde níjáde tàìmọ̀kan jọ́kìnní àwọn afáwà kún tabarujú yìí wọ́n ní yakshifna a'naqahun òun náà ni pé kí wọ́n fi ọrùn lẹ̀ wa yudhhirna zinatahun wọ́n sì máa fi àwọn ẹ̀ṣọ́ gbogbo àwọn góòlù tí wọ́n lò ẹ̀ríngì wọn gbogbo ẹ̀ ni wọ́n máa fi hàn ayé gbogbo àwọn èyí tọ́jà sọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n máa fi hàn ayé kọ́dà léèṣì tọ́wọ̀ ngan ẹ̀ṣọ́ tá kó fi hàn ní tọ́bi ìdí sọ fún wa pé ọ̀ràn àyàn ní jìlìbáàbù fún gbogbo obìnrin àlùmà ọlọ́run ní yá ayéwà nàbí eré ànábì kúlẹ̀ azwajika sọ fún àwọn ìyàwó ẹ̀ o wa banatika sọ fún àwọn ọmọdé obìnrin nisa ilimu mini sọ fún gbogbo ìyàwó olùgbàgbọ́ òdodo ìyàwó àfa ìyàwó limamu ìyàwó mudiru ìyàwó sehu ìyàwó gbogbo ẹni tí ma ti ń kírun yudi ni na alehin na mi jalabi bihin na tí wọ́n bá fẹ́ jáde síta kí wọ́n máa da dìlì báàbò borí wọn

o lè wọ̀rọ̀ àti bùbá rẹ̀ àti aṣọ tó bá wù ọ́ ọ́ ṣẹ̀ṣẹ̀ wàá wọ jìlìbáàbù jìlìbáàbù aṣọ tá a máa nílé lọ́tọ̀ tá a bá fẹ́ jáde ní tó jẹ́ àmà wọn ní anabi sallallahu alaihi wasallam wọn ní anabi lọ sí yídì níjọ́ kan Ummu Atiyya ọwọ́ dà anabi ti ń kọjá lọ ọwọ́ ni ya Rasulullah owó ojúṣe ọlọ́run ọba ihdana la yakunu laha jìlìbáàbù ọ̀kan bẹ́ẹ̀ nulẹ̀ nínú àwọn obìnrin kò rí jìlìbáàbù tí tó fẹ́ gbélé rí aṣọ rẹ̀ tí yóò mú lọ sí yídì faqal anabi wa sọ pé nítorí bisa ukhtuha min jilbabiha ẹ sọ fọkàn náà àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jú obìnrin kọ́ya ní jìlìbáàbù ti tiẹ̀ nínú àwọn jìlìbáàbù tiẹ̀ kọ́ya lọ́kàn bẹ́ẹ̀ kó lè fi bo aṣọ tọwọ́ fọdún láti wọ̀ jáde arábìnrin sí ọ̀la aṣọ tọwọ́ ní sí ọwọ́sọ kan ọwọ́sọ àmọ́ aṣọ yẹn kò gbọdọ̀ mú jáde àbí tó bá gbé jìlìbáàbù wọ̀ gbogbo àwa obìnrin tí wọ́n ń tàn tí wọ́n ń pè wọ́n ṣe bẹ́ẹ̀ ní Morocco wọ́n ṣe bẹ́ẹ̀ ní Libya gbogbo ìtọ́kàn ni pé kí ni Ọlọ́run wí kí ni àwọn afáàtẹ̀ sílẹ̀ ní ẹni ṣáájú kí ni wọ́n sọ lérí jìlìbáàbù jìlìbáàbù táwa wí àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ní aṣọ tíṣọ̀ gbọ́dọ̀ ní design line tó bá ti ní design line àfikún tó lọ léwájú jìlìbáàbù mi tó tún gbélé yẹn náà nítorí jìlìbáàbù ó fẹ́ bu ọ̀ṣọ́ kóbìnrin kọ́mọ̀ bá fi máa yẹn àwọn ọkùnrin tí máa ń jáde kọ́mọ̀ bá máa fi kó fìdí náà bá àwọn ọkùnrin tí máa ń jáde náà fi ní kó gbé jìlìbáàbù kó gbé bọ́ aṣọ rẹ̀ tó bá sì ti dé ilé yóò fi kọ́ padà yóò mọ̀ wọ́sọ̀ tó bá wù nílé ọkọ rẹ̀ tí bá tó ń jáde lọ́ta yóò tún ṣe kíni yóò tún wọ̀ padà ní ti ń jẹ́ jìlìbáàbù ni káwá pé òru àti bùbá jìlìbáàbù ni àṣìtú kéwù ká ní skirt àti blouse nínú jìlìbáàbù ni àṣìtú kéwù ni nítorí àmà ni pé tá a bá lóun gangan ni wọ́n pè ní hijab torí jìlìbáàbù yìí náà ni wọ́n pè ní hijab synonymous ni jìlìbáàbù àti hijab táwí kẹlẹ́mátá ni mutaradifatan méjèèjì ń túra tá a bá ní jìlìbáàbù ní tá a gbàlérò náà alhijab òun náà ni wọ́n pè ní aljilbab jàmá mùsùlùmí níta fi wá mọ̀ pé ankara ò wọ ankara yìí ṣe hijab kọ́bìnrin ọwọ́ ankara kì í ṣe hijab àbí kọ́ wọ skẹ́tà blouse kì í ṣe hijab àyà tí ń bọ̀ lẹ́yìn gbọ́ àwọn àtàbà kí ó ẹja lórí wọ́ṣọ́tún náà àyà sixty ọlọ́run bá ní wàlùkọ́wá ìdúmínà ní sáà gbogbo àwọn arúgbó tí wọ́n ṣe àìdọ̀mọ́ tí wọ́n ṣe nǹkan sùnmọ́ tí wọ́n lè bí mọ́mọ́ aláàtí láyàrí júnà nìka tí wọ́n retí ọkọ fáǹfẹ́ fọkọ mọ́ wọ́n ti dàgbà jọ̀kújọ̀kú falẹ̀ sàlẹ̀ ìnàjùnà ọlọ́run bá ní kò burú fáwọn àyìn yàtọ̀ ànàfẹ̀yà bá ń ná kí wọ́n bọ́jà báàbù tí wọ́n lẹ̀ tí wọ́n bá fẹ́ jáde lẹ́yìn rámù tàbárù lè jẹ́ àti zina àwọn náà gbọ́dọ̀ tún wá máa lu àwọn nǹkan ọ̀ṣọ́ tí ó máa kó wàhálà bá àwọn èèyàn tàbá wá ní ìró àti bùbá òun ní jìlìbáwò bàbá wa bọ́ ìró àti bùbá lẹ̀ tàbá ní ká arúgbó kọ́ bọ́ ìró àti bùbá lẹ̀ kí ni ó kù lára rẹ̀ jẹ́ máa mùsùlùmí nígbà ní àníṣe ìró àti bùbá náà ṣe ìjáàbù náà nù ní jìlìbáàbù náà nù àwọn arúgbó wa ṣe ṣé kí wọ́n bọ́ ìró àti bùbá lẹ̀ ká máa jáde ayé inú jẹ́ àmọ̀ pé àṣẹ aṣọ tí wọ́n máa ń gbé lé aṣọ tí èèyàn bá wọ̀ òun ni wọ́n ń pè ní jìlìbáàbù ọlọ́run wa ta'ala ó tún wá ní wàá yẹ sta'afifna àwọn obìnrin tá a wí tí wọ́n bá tún wá lè lo ìjáàbù tá a wí lahunna òun ló fi tún wa torí wọ́n lè máa lọ táwọn ọmọ tí wọ́n rìn káàkiri àdúgbò táwọn rò fọmọge ni wọ́n ní wọ́n pè é àdúgbò ni ọlọ́run ní òun ló tún dáa jù wallahu sami'un alim ọba tí ń gbọ́dọ̀ tó sì mà ní nídìí bẹ́ẹ̀ àṣàkáṣà ni kí ibòmí ọmọ hàn lára wa àwọn àlùfáà kan wọ́n ní kálù ní kọ́ọ̀bù sunna rasul sallallahu alayhi wa sallam òun ló fẹsẹ̀ múlẹ̀ jù pé sunna nẹ́bì ní ká da nǹkan àmọ́ ẹni tí ó bá da nǹkan àmọ́ lẹ́yìn ojú àtọwọ́ kò tún síbò míì má sórí ẹsẹ̀ rẹ yàrá sàlátù ẹ sísítà ní Islam ìtọ́ bá fi bọ ẹsẹ̀ rẹ tí òfin ní hàn gbogbo àwọn tẹ̀ fi ṣe wọn panupọ̀ lérí pé ẹsẹ̀ òhò ni. nínú àwọn àṣà tí ẹ̀sìn ṣe lẹ́wọ̀ tá a gbọ́dọ̀ dúlẹ̀ tahrimu ma ahallahu Allahu wa tahlilu ma haramahu Allah gbogbo ntí ọlọ́run ọba tó ṣe ní ẹ̀tọ́ fún wa àṣà kan ọ̀gbọ́dọ̀ sí ilé káwá pé àṣà nínú ìdílé tiwa tá a bá ti bímọ obìnrin tó ti wá fẹ́ wá ń lé wa o kò ní jẹyọ fún odidi ijọ́ méje mo sọ fún sísítà kanjú ni mo ní lọ́lẹ̀ mú yọ kó fi sínú ọbẹ̀ rẹ olóòṣà làwọn fámìlì ọkọ rẹ olóòṣà ni wọn ta ló ṣe yọ̀lé ìwọ̀ fún wọn pété bá ti bímọ tí bí ọba jẹ́ òòṣà wọn yóò jáde jànú tí wọ́n ń sìn àbáǹbá ba wọn tí wọ́n ti lọ ìwọ̀ nínú Islam kéèyàn ọmọ ṣe tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ kọ́ máa ṣe ní ìwọ̀ ẹlòmíà ní àwọn ìjẹ́ láńlé wa ẹlòmíà ní ẹni ẹ a òun tòun òun ìjà màlà àwọn àlùfẹ́sìn tó bá dé pé ìnira bá ń bẹ ń bọ̀ fún ọ ò ní jẹ́ nítorí pé ìnira ń bẹ ń bẹ fún ọ àbí ẹ̀mí rẹ̀ kọ́ pé kò wọ́ jẹ àmọ́ kọ́ wá pé haramu ni eléyìí wà nù àṣà burúkú tó wà nílẹ̀ Yorùbá wọn mọ̀ wá dẹ́rù bà wá bọ́ bá jẹ́ òkú o bọ́ bá jẹ́ yọ́ bàjẹ́ fún ọ kò sí ní tí èèyàn lè jẹ téèyàn lè rí wàhálà ń bẹ àfi tán lọ́nba ní a jẹ kápàṣẹ má jẹ Ọlọ́run nìkan lónìí ọba aláǹ sọ pé wàkùlù wàṣọrọ̀bù ẹ máa jẹ wàṣọrọ̀bù ẹ máa mu wàlá tusrifu ẹ má nana àpà ẹ má jẹjẹ àpà ẹ má fóúnjẹ ṣòfò inna Allaha la yuhibbul musrifin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa fóúnjẹ ṣòfò kul ẹnẹ fi sọ fún wa pé man harrama zinata Allahi allati akhraja li ibadi man kul man sọ pé tani bàbá tani ìyá tani òṣàwò man harrama zinata Allahi allati akhraja li ibadi wa tayyibati min ar-rizq tọ́wọ́ àṣẹ jíjẹ àti mímu tó wọn ọlọ́run bá fi sílẹ̀ pé ẹ máa jẹ tó sílẹ̀ wọ̀ fáwọn èèyàn kul hiya lilladhina amanu ọlọ́run bá ní gbogbo ohun tí mo ní ẹ máa jẹ ẹ̀yin olùgbàgbọ́ òdodo lẹ ní ẹ máa jẹ khalisatan yawmal qiyamah tó bá tún jẹ́ al-qiyamah ẹ tún jẹ gbogbo ń tọ́da àwọn kẹfìrí onírìn kankan jẹ́ mbẹ́ àfinà àtẹ̀gún àti ìtútù ẹsẹ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́ni kadhalika nufassilu al-ayati àti sàlàyé àwọn tẹ nídìí fún inú àwọn ayọ̀ ọlọ́ liqawmin ya'lamun fáwọn tí wọ́n bá ní mímọ́ àwọn tí wọ́n bá mọ̀ ọlọ́run àmàlà ìmọ̀ kan yọ màsákà kìíní àni wọ́n ti ní wọ́n má jẹ́ o tó bá jẹ kankan tí kankan bá ṣe àní eh, ilá tó ń jẹ níbi òkèsàn táwọn lọ yẹn òun lọ fa wàhálà tó ń nísìnyí o wọn ti ní àwọn gbọ́dọ̀ jẹ láwo gbogbo eléyìí èèwọ̀ ni àṣàbù ni nínú ẹ̀sìn èèwọ̀ lélẹyìn iná pọ̀ lọ́dọ̀ àwọn tó ń pẹlẹ àwọn sófì tó bá fẹ́ fún yín níṣẹ́ kan wọn ní ọgbọdọ jẹ nǹkan ẹlẹmìí ọgbọdọ jẹ nǹkan ẹlẹpọ tó bá fẹ́ jẹun láàárọ̀ yóò mú ògì wọn fẹ́ jẹun lọ́sàn yóò mú gàrí wọn bá di alẹ́ yóò jẹ fùfú pẹ̀lú yọ àbí pẹ̀lú mi gbogbo àwọn tí wọn sọ fún yín pé èèwọ̀ ni yọ ìwọ nìkan lẹ́mí wọ́n ti gbéra wọn sípò ọlọ́run ọlọ́run ló dá nǹkan tá a jẹ òun náà ló sì gbọdọ̀ sí nǹkan tá a jẹ lẹ́tọ̀ọ́ òun náà gbọdọ̀ sí nǹkan tá a níjẹ léèwọ̀ ẹnìkan kan tó bẹ́ẹ̀ eléyìí náà wà ní àṣà burúkú ẹ má ẹ jẹ́ tara yín má ẹ gbogbo nǹkan tọ́lọ́run bá ti ní ẹ má jẹ nìkan léèwọ̀ ọlọ́run bá láà sọ pé yá ayyuhal ladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tuharrimu tayyibati ma ahallallahu lakum gbogbo tí mo ṣe ní ẹ̀tọ́ lérí ilẹ̀ ẹ má ṣe léèwọ̀ fẹ́ nìkan o àwọn afáàlà ìmọ̀kánná wa ní ẹ̀ gbogbo tó bá ti bá nínú ìdílé yín tó bá ti ní ẹ má jẹ má jẹ o yín tọ́lọ́wọ́n bá ní a máa jẹ nìkan là ní jẹ ọlọ́wọ́n bá ní sẹ́yìn máa ṣe ẹ̀tọ́ mi ní ìwọ̀ fáwọn yẹn ni wàlá ta àtàdú ẹ má kọjá àlà lèmi lérí o ẹ má kọjá àlà o inna Allaha la yuhibbu al-mu'tadin ọlọ́wọ́n ló ń wọ̀ fẹ́ràn gbogbo ohun tí máa ń kọjá àlà. nínú àwọn àṣà tó burú jẹ́ ilẹ̀ Yorùbá tí ẹ̀sìn wa parẹ́ àlẹ́ àsọ̀bíyà òun náà ni ẹlẹ́yàmẹ̀yà ń ṣẹlẹ̀ láwùjọ wọn bá mú ni mo ń borí àwa ti pinnu nínú ìdílé wa ń bí báwo ní ìbọn máa lọ́nà níbo mi wà ní ah, ọ̀rẹ́ èèyàn fẹ́ mọ́ ìjẹ̀bú lọ́wọ́ mú wọlé ẹ dákun bàbá ọmọ yìí ń borí kọ́dà yìí máa ń sin lọ́hún kírun ìbá àwọn àgbà àwẹ̀ kọ́ máa kírun nílé wa ń bí o pé àwọn èèyàn fẹ́ jẹ̀bú Abẹ́òkúta kí ló wá wá débẹ̀ ọ̀wá ọmọ fẹ́ máa fi padà ẹlẹ́yàmẹ̀yà yìí ọ̀kan nínú àwọn àṣà abú tí anabi wa parẹ́ lérí ilẹ̀ lókùnmọ̀ tẹ́ bá ti jẹ́ mùsùlùmí ọmọ ìyá kan náà ní gbogbo yín yín ṣẹlẹ̀ tá a bá wà níbiṣẹ́ ọmọ àlù rẹ̀ ní okòó síbiṣẹ́ ẹni tí ì bá ti sọ ọmọ àlù rẹ̀ ìbá jẹ́ mùsùlùmí bàtí ti sọ ọmọ àlù rẹ̀ kò ní ṣiṣẹ́ mbẹ̀ àwọn àmì kọ́dà ó débi à ń jẹ ìmáàmù mọ́sálásí wọn ni a sọ ọmọ akorodu ni àti ìbá ti sọ ọmọ akorodu èèwọ̀ ni kọ́ ọmọ bàdágìrì ọwọ́ àjẹlẹ̀ ìmáàmù mi wọn ni eléyè sọ ọmọ àlùwà ìbá àmọ́ kéwú kọ́ ọmọ àdìsí dọ́là wọn ni ọmọ àlùwà ni sọ ọmọ abúlé ń bí ni àà kì í sọ ọmọ abúlé wọn ni kò ní jẹ limamu ọmọ tiwa tí ń ka fatia tí ọmọ sura mi yàtọ̀ sí tabatia dáhùn ó náà ní kẹfì jẹ limamu ní tó bá ti wí lérí mímbàrí ó ti tẹ́ wa lọ́rùn eléyìí ìwọ ni nínú ẹ̀sìn ẹ̀ àsọ̀bíyàtú àlùbárídà ìwọ ni àṣàbù ni ẹni tó bá jẹ́ mùsùlùmí òdòdó kálẹ̀ lè yọ kó nù àlámàrí wa ọlọ́run bá sọ fún alẹ́ kwan onífa íńtàbù tí àwọn èèyàn nínú yín tí wọ́n bá ti túbá kú omi òòsà ẹ̀bọ tí wọ́n ṣẹbọ mọ́ wà á kọ́ ọmọ sọ́la tí wọ́n dẹ̀ ń kírun pẹ̀lú yín fa ikhwanukum fi ddin wọ́n ti dọ́mọ ìyá yín nínú ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ lè gùn ẹlòmíà pé ègùn bí ègùn bá ti ní tàwíìdì tó lákìdá tí sì ń kírun ọmọ ìyá rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní innamal mu'minuna ikhwa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí gbàgbọ́ yín bá jinlẹ̀ o ẹni bá ti rí tó bá ti jẹ́ èèyàn gbogbo olùdókòkò ti wá ọmọ ìyá yín ni kẹ̀kà sí anabi sallallahu alayhi wa sallam ó wà ní ojú ogun kan ọmọ maka àtọmọ madina ìjà wa fẹ́ dùn wọn ọmọ madina wa ń pe yálẹ ansọr mo pe yàrá madina ẹ máa bọ̀ wá gbà mí lẹ ọjà jọ lu ọmọ maka yìí o tọ̀hún náà ní yálẹ muhajirin mo pe ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ maka ẹ máa bọ̀ ọmọ madina yìí ti sẹ̀mí ẹjà jọ bàjà wọn náà níbi sallallahu alaihi wasallam anabi wa gbọ́ anabi ní abidá awal jahiliya wà nàbẹ́ ní azuhirikum ẹ tún wà nínú àwọn ìwà ìmọ̀kan àṣà burúkú ti ń bẹ láàrin yín níjọ́ ẹ̀sìn tún wà bẹ́ẹ̀ sí èmi ànábì sì ń bẹ̀lẹ́ gbẹ̀yìn dàún ha ẹ firu àṣà burúkú yẹn lẹ́wọ̀ ẹlẹ́yà mẹ́yà filẹ̀ o fàyín náà mú tìǹà kò sí ta lè fi wé tó ju ẹran tó ti kú títí ń yọ̀ dín lọ ẹ jìnnà kó mẹ́ bẹ́yẹn sì máa sá fún ẹran tó yọ̀ dín bẹ́ẹ̀ náà ni kẹ́ sá fún ẹlẹ́yà mẹ́yà eléyìí kò sí yàtọ̀ láàrin lárúbáwá àti yorùbá àbẹ̀ni tó bá bẹ̀rù ọlọ́run wa ọlọ́run bá ní inna akramakum inda Allahi atqakum ẹni tó lápọ̀nlé jù òkú náà lẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ìbá dúdú ju táyà mọ́tò lọ ìbá jarọ ìbá jabuke tó bá dé pọ̀ lọ́ba bẹ̀rù ọlọ́run wọ́n dáa ju lárúbáwá lọ lọ́dọ̀ ọlọ́run bàálà subhanahu wa ta'ala nínú àwọn àṣà tí ọ̀dà wọn ni àtẹ́sìmíyàtú bilismi fusuki bá àdàlì iman ká máa pera wa ní orúkọ òòṣà àwọn orúkọ tí ọ̀dà yàtọ̀ sí àwọn orúkọ islam eléyìí nínú àwọn èèwọ̀ ni tí ẹ̀sìn tako bí ká máa pèèyàn ní Ògúnṣèyí Ifáṣèyí eh, Ọ̀yáṣípẹ̀ eh, Ògúnrẹ̀mí Ògúnbíyí ká tún máa pèèyàn ní Babátúndé Babátọ́lọ́túndé bàbá kankan ọmọ wáyé tiẹ̀ bàbá tiẹ̀ ni ìyá bọ̀ gbogbo àwọn ọkọ̀ yìí ọkọ̀ tó ní bàtàn pẹ̀lú àgbàgbọ́ ilẹ̀ Yorùbá lérí òòṣà ni eléyìí wọ́n ní kódà kí wọ́n máa pèèyàn bẹ́ẹ̀ èèyàn máa ń yí ọkọ̀ padà wọ́n máa ń pèèyàn lóko tí ọ̀dà anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith ó ní innakum tud'auna yawmal qiyamati bi asma'ikum wa bi asma'i aba'ikum fa ahsinu asma'akum wọ́n máa pèyìn jáde lọ́ọ̀lẹ̀ kìyàmà pẹ̀lú àwọn orúkọ yín tó dáa àti àwọn orúkọ àwọn bàbá yín wọ́n máa fi pèyìn ẹ̀sọ̀rọ̀ yín lóko tó dáa yín bá sọ olóko burúkú tẹ́lẹ̀ ìwọ́n tó ń jẹ́ Ògúnṣèyí kọ́ sọ fáwọn yẹn pọ̀ jẹ́ Ògúnṣèyí mọ́ ìwọ́n tó ń jẹ́ Ọ̀yáṣìpẹ̀ kọ́ sọ fáwọn yẹn pọ̀ jẹ́ Ọ̀yáṣìpẹ̀ mọ́ kò ní dákan gbé òdìdí jọ́lẹ̀ kíámà kan máa fi Ọ̀yáṣìpẹ̀ gbé òdìdí Ọlọ́run bínú sí ọ nítorí pé ọ̀yà náà ta Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn kò ló ṣìpẹ̀ rẹ̀ eléyìí ó wà nínú àwọn àṣà tó wà nílẹ̀ Yorùbá tí ó dáa ìyàwó Aisha radiyallahu ta'ala anha oníkànnì nàbí yugayiru al-isma al-qabiha ila al-isma hasan àìmọye ó kọ àwọn sàhábà tó ń gbà Islam àtàwọn míì náà tá nàbí bá ó kọ̀ọ̀kan lára wọn tó jẹ́ ó tí ó dáa tá nàbí yí padà Eh, ẹnìkan tó lè bá anabi olóhùn jẹ́ Abdul Uzza ẹrú òòsà òòsà ogun rẹ̀ mi tiwa náà bí ìfàṣìpẹ̀ ń bí náà eh, ó ní Abdul Uzza lòun ẹrú òòsà òòsà anabi ni má jẹ́ Abdul Uzza ma má jẹ́ Abdul Rahman bá anabi ṣe yí ọkọ̀ padà ní àjẹpẹ́ gbogbo àwọn lẹ́yìn náà ó wà nínú àwọn àṣà tí ọ̀dà tó yẹ kí káyí padà abẹ́lẹ́ ọkọlọ́mọsá fi wá mọ̀nà dubai lọ nínú ẹ̀sìn Islam ká máa lùlù ká máa jó àṣà ní ilẹ̀ Yorùbá èèwọ̀ ni nínú ẹ̀sìn àyà kan bẹ nínú alukur'an chapter thirty one verse six ọlọ́run bá ní wa minan nasi níbẹ̀ nínú àwọn ọmọ èèyàn man yashtari lahwa al-hadith li yudilla an sabilillahi bighayri ilm wọ́n máa ra àwọn ọ̀rọ̀ jákujàku ọ̀rọ̀ rádaràda yóò máa wá ọkọ lójú ọ̀nà ọlọ́run òsì nímà wọ́n yẹ takita oṣù wọ́n wà mú ojú ọ̀nà ọlọ́run àti ẹ̀sìn ọlọ́run wọ́n mú lẹ́fẹ̀ẹ́ wọ́n mú lérè ulaika lahum adabun muhin ọlọ́run bá ní ìyà tí jẹ̀yàn ìyà tí wọnú egun tí tàyàn wọnú egun òun ti palẹ̀ máa rẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń kọrin ọlọ́run bá wa kẹ́ àfàwà abdullahi bin mas'ud nínú àwọn sàábà tó wà lẹ́gbẹ̀ẹ́ náà ó ní wallahi ọlọ́run fi ọlọ́run bá búra la ilaha illa hu ọba tí òṣèlú mi tá a ṣàn fún ẹ̀mẹ́ta rọ̀dọ́dà àtàlàdà ẹ̀mẹ́ta lọ́kùnrin rẹ̀ fóun fi ọlọ́run bá rẹ̀ òun náà ni pé àlùjọ ká máa kọrin ká máa lùlù sí eléyìí gbajúmọ̀ bí ìyàwó ó gbajúmọ̀ bí kò máa ó gbajúmọ̀ níbi àṣìlẹ ọkùnrin àtọkùnrin àtọbìnrin wọn máa wá lùlù wọn máa jó wọn ni àṣà ni àṣà eléyìí wọ ní nínú ẹsìn Ànábì la yakunanna min ummati aqwamu tó bá dìgbà yẹn ayé àwọn kan padà wá nínú ọjọ́ mi yastahilluna al-hira kọmọ wọn máa sasẹ́wó kọmọ wa kó fún ya rẹ̀ kí ya wọn máa na èèwọ̀ ni o wọ́n sọ di ẹ̀tọ́ wal harira aṣọ hariri tí mo ní kí wọ́n má máa wọ̀ wọ́n sọ di ẹ̀tọ́ nígbẹ̀yìn ayé wọ́n ní hamura ọtí mímu wọ́n sọ di ẹ̀tọ́ nígbẹ̀yìn ayé wọ́n ní mahazifa gbogbo àwọn èròjà kọrin bíi ìlù piano tó bá dìgbẹ̀yìn ayé wọ́n máa fi kọrin mahazif àwọn èròjà kọrin níjẹ́ bẹ́ẹ̀ àti piano gita èèwọ̀ ní gbogbo ẹ̀ kéèyàn máa gbọ́ sétí ẹ̀ kátó wá pé èèyàn wọn tó máa ń lù àbẹ́yàn ń jó pẹ̀lú ọkùnrin àtòbìnrin èèwọ̀ ní gbogbo eléyìí nínú ẹ̀sìn Islam illa dúf dúfù nìkan òun náà ni wọ́n sọ fún wa yìí lúfù nìkan òun náà ni ìlú bíi bàndìrì lórí olójú kan ni òun nìkan ni ànábì ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láàrin ara wọn tí wọ́n bá ń ṣe ìgbéyàwó kò ní sọ́kùnrin kankan bẹ́ẹ̀ o yàrá ẹ̀ǹkùlé lọ́hùn làwọn wà wọ́n wà nínú ilé wọ́n máa lù láàrin ara wọn sì máa kọrin tó bá làákà ìmú wọn sì máa jó láàrin ara wọn tí wọ́n bá lè jó èèyàn ò gbóró bọ́kùnrin kan bá ti ní sàlámù alẹ́kùn ò ti kan dáadó ọkùnrin ò sí ń bẹ̀ ààrin nínú ìjókòó ànábì kan àbí ànábì sàlásàlà wọn wá lọ́bi ìyàwó kan àbẹ́ lọ́bi ìkómọ kan wọ́n wá gbé ìlú wọ́n wá ń lù wọ́n wá ń jó ọkùnrin àtòbìnrin papọ̀ ìwọlé lẹ́yìn us islam káwọn afákalẹ̀ tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àwọn là ń sọ fún wa pé hadith yìí dúfò ànábìnrin alúlù alìnú ní káhà wọ́n dẹ̀ bó dúfò fà ẹ máa lùlù ìlú lù bá ń kọ́ o ẹ lọ́ọ́ lè ka tafsir ibn kathir wọ́n ta sọ yìí ẹ bá ń bẹ̀. amal fatayatu rakisatu ẹ rí gbogbo àwọn akọrin ẹ̀sìn tí wọ́n pera wọn ní akọrin ẹ̀sìn lẹ́ni láwọn obìnrin tí wọ́n máa jó tí wọ́n máa lùlù lójú àwọn ọkùnrin wọ́n tún lè bọ́ sí stúdíò wọ́n tún ṣe kẹsẹ́tì wọ́n tún máa yíde sáwọn ọkùnrin wọn lo àwọn ìjábọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí gbogbo wọn wọn yẹ sọmọ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn kọ́lọ́ yí wọn padà ni ìwọ ni kóbìnrin ọmọ ajó ibi ọkùnrin bá wà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ fún wọn nínú sọ́ọ̀tù nóòrù ó ní fala yadribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihinna rí ànábì sọ fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ wórówóró tí wọ́n máa ń so mẹ́sẹ̀ yẹn lásìkò àwọn lárúbáwá khalikhali ni wọ́n pè wọ́n máa ń so wórówóró yẹn mẹ́sẹ̀ tí wọ́n bá fẹ́ jáde kí wọ́n rárá máa gbé ẹsẹ̀ wọn lọ́kọ̀ọ̀kan o torí ohun worowóró yẹn tí ń bá ń dún yóò máa fa ìfẹ́ tàwọn obìnrin yẹn sẹ́mi àwọn ọkùnrin tí ó fi wá ṣàkóbá fún wọn nínú ayé wọn àti ọ̀run wọn nígbà ọlọ́wọ́n bá ń sọ láti òkè sánmà kejì pé kóbìnrin worowóró ẹ̀sìn máa mì ni wọ́n wàá gba nínú ẹ̀sìn rẹ̀ kóbìnrin olóhùn kó gbé máìkì lọ́wọ́ kọ́ máa rè díwájú àwọn ọkùnrin gbogbo wa tẹ̀ ń lọ lè ṣí gbogbo èèyàn àfa àwọn atẹ́ ń pé torí ẹ̀sìn lèyí náà wọ́n fi ń gbẹ́sìn gan ni ẹ lè ka alukurani dáadáa ìwọ ni kóbìnrin wọn máa fọ kọ́ máa kọrin níwájú àwọn ọkùnrin ọlọmọsàbà àfihàn mọ̀nà àlẹ́ àdàtú sẹ́yí àtúfẹ́ àkìdìnnìkà àwọn ntọ́jú àwọn àṣà burúkú ti ń bẹ nílẹ̀ yorùbá níbi abala afẹ́fẹ́ ìyàwó nígbà míì wọ́n kọ lísìtì fún ọkọ ìyàwó pé lọ́ọ̀lẹ́ ra àwọn kan báyìí wá èèyàn wá rí àwọn kan tọ́lọ́wọ̀n fẹ́ bí obì tí wọ́n fẹ́ ju obì ní yìí ń ṣe da àmọ́ kọjá pé wọ́n fẹ́ fi obì wọ́n fẹ́ máa fi ṣàdúrà fún yín pé obì yóò bi àrùn dànù fún yín àtàrí yóò máa ṣe nǹkan kan fún yín e, eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam kéèyàn máa ra rú nǹkan bẹ́ẹ̀ ohun tí wọ́n ti jẹ́ ìlànà òòṣà èèyàn sọ fún wọn wípé mùsùlùmí lèmi àwọn eléyìí lẹ̀sìn mi pàmì ti kí n máa fowó rà eléyìí wọ́n ní kẹ̀sìn mi eléyìí ẹ̀sìn mi ní kí n má rà nínú ẹ̀ ní kọ́ díjọ́ ìyàwó kan ní ọmọ ọmọ ìlú tó fẹ́ ni àá máa ń dọ̀bálẹ̀ ń bí ni sẹ́yìn bá ti sọ síwájú pé wọ̀ ní ká máa dọ̀bálẹ̀ fún ẹ̀dá ọlọ́run ọba tí ò ní ìtumọ̀ kankan sẹ́yìn mùsùlùmí ó tètè sọ fáwọn àna rẹ pé èmi yé dọ̀bálẹ̀ o ẹbẹ̀ yẹn rìnrìn gbọ̀n àti ṣòkòtò àwọn yé dọ̀bálẹ̀ àwọn alùsùnà ọ sọ fún wọn ẹ tìjọ sọ láàrin ara yín kó tó dijọ́ ìgbéyàwó èyí kọ́mọ̀dé yìí rẹ wà máa fi jà níjọ́ ìgbéyàwó ẹ ti sọ ni àwọn alága àdúró níbi ìgbéyàwó àwọn alága àdúró alága àjòkó àti gbàyè àmọ̀ sọ fáwọn afáà yara yara yara yára yára yára o káwọn afọ yára àwọn afáà tó ń ka kútúbà tí wọ́n tọrọ àlùbáríkà o àtìyàwó gbogbo ẹ̀yin tẹ́ ń pe alága àdúró síbi ìjọ ẹ̀jẹ̀ yẹn ó pé wọ́n máa ń yọ àlùbáríkà kó nù jọ ni kó àwọn ọmọ wa sọ̀sọ̀kúsọ wọ́n máa fáwọn afáà táìmù pé yẹn afá ẹ̀sẹ̀kí àṣẹkí àṣẹkí ẹ̀dá wa lóhùn kí ni wọ́n fẹ́ ṣe fún yín gan ọ̀rọ̀ àlùfáàsá wọ́n máa kọrin burúkú wọ́n máa jó wájú àwọn ọkùnrin eléyìí mùsùlùmí gidi gbọ́dọ̀ gbin jìnnà sí àwọn àṣà tí ọ̀dà ń bi ìgbéyàwó nù ní àwọn àṣà tí ó ní kí ọmọ tó fẹ́ sí ìyàwó tó dóbìnrin kọ́mọ̀ aṣọ tí ó wọ̀ mọ́ àfi wedding gown àwọn wèrè wedding gown àwọn ìbò tí ó yọ ìyàn lẹ̀ yọ yọ ọrùn lẹ̀ àwọn afá aláìmọ̀ kan wọn á ní ẹbí kò sì mú díẹ̀ náà kó tó fi ṣèjáàbù ń bẹ̀ ẹ̀rin máa ń àbíkọ́ mi fọwọ́ mi nù ànábì níbẹ̀ bá ti ń kọ́ sí ìjọ kan òun náà ti dára wọn jìlìbáàbù ní tiwa àwáká ni wedding gown gbogbo ẹ̀yin àfa ìlímọ̀mù tẹ́ bá ti débi ìyàwó kan tẹ́ bá ti rí ìyàwó lọ́ọ̀kan ẹ sọ fún bàbá ìyàwó ẹni kí ẹ fún ọmọ rẹ̀ kó lè múra padà bí ọba ti gbà ẹkú ń bẹ àwọn afáàlú bíi dé àwọn bẹ ńlẹ àwọn sọ afáàsùn náà kì í débẹ aburú nílé ilé Ọlọ́run kóbìnrin wọn máa kọ máa ṣe ọyàn lẹ kẹni kọ máa kíṣe ara wọn kẹni kí máa fọra wọn lóúnjẹ jẹ gbogbo ayé ọmọ wa ogun tí wọn ń ṣe openly láàrin gbogbo àwọn èèyàn wọn máa kíṣe ara wọn àwọn aláìlẹ́kọ̀ọ́ aláìnítìjú àwọn àlìjẹnu ajá wọn èsì èèyàn lérí ilẹ̀ eléyìí ọ̀dà tó ẹja mú kú gbogbo àtàjẹ́ mùsùlùmí òdodo ọlọ́run akọ́mọ́sá sàfúrẹ́jì fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn àṣà tí ọ̀dà indel tó kò bá kú lẹ̀ yorùbá ó ní àníyáhà ìwọ ni àníyáhà bil bukai wal jaza ká máa pariwo ká máa wá sunkún ká máa gbára dálẹ̀ ká máa bínú ká máa fi rí gbàǹkan ká ṣubú lulẹ̀ gbìyì wọ̀líwẹ́ẹ̀lì ká máa wá wí eríṣiríṣi àwọn ọ̀rọ̀ jákujáku ká máa wá máa ṣépè aláàánú wa lọ o ẹlẹ́rìíre kan tó kunu ẹbí wa náà níbo ní dọ̀rọ̀ mi sí níbo ní ti bẹ̀rẹ̀ ah, ọlọ́run ṣèyí tán etí ń sin kírun Ah, ọlọ́run ah, ó tóbi ó tó ṣe léyìí fún mi mo sì gbàwé lánàá o mo sì kírun lánàá o Ànábì ní idha hadartum al-marida wal-mayyita tẹ́ bá dé ọ̀dọ̀ aláàárẹ̀ tọrọ rẹ̀ táàrẹ̀ náà lágbára gan wal-mayyita àbọ̀dọ̀ e, òkú tí wọ́n tẹ́ kalẹ̀ fakulu khayran ẹ máa sọ̀rọ̀ dáadáa fa innal malaikata yu'minuna ala ma taqulun torí àwọn màláíkà wọn mọ̀ sí àmì èrè gbogbo ń tẹ́bá ti wí ni tẹ́bá ní aláàánú lọ ọlọ́run àní kò sì ní sànú mọ́ àwọn màláíkà wọn ní àmì tí wọ́n bá ti ṣe òkúta anábìyẹ ní istaghfiru li akhikum fa innahu al-ana yus'al ẹ bá tọrọ àforíjì fún ọmọ ìyá yín nínú sàárè torí wọn wà bí ní béèrè ní táwọn sàhábà máa wí ní allahumma ighfir lahu warhamhu ọlọ́mọba kẹ ọlọ́mọba sànú ẹ kálukọ́ máa wí lọlé kò sáà nìkan láǹjọ kó mọ́ tẹ́bá ti kí àwọn ọmọlókun tán kálukọ́ gbalé lọ ni ẹ tó ní pàdé mọ́ kò ọlọ́ba nkẹ́ ọlọ́ba sànú ẹ̀ ọ̀rẹ́ ni ẹbí ni ojúlùmọ̀ ni àdúrà lẹ́yìn màsí fún gbàtẹ́wà náà tiẹ̀ ìwà tí wọ́n á péjọ ìpè àṣejọ́ kẹta ni àṣejọ́ kẹjọ ni kò sáfà kan tó lè tọ́ka sínú tọrọ ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ ọmọ òkú àtúmọ̀ awówó káàkiri àwa tó yẹ ká máa fún lóúnjẹ àmọ́ àwọn lè dáràn àwọn ará màlúù àmọ́ lè jẹ́ gbèsè ìpè ìjọ kẹjọ bàbá mi ìjọ bàbá mi ìjọ bàbá mi nídìí bẹ́ẹ̀ kò sí nínú ẹ̀sìn Islam sàdákà jáyà lànàbì ní ká máa ṣe fókun ká kọ́ mọ́ṣáláṣí fókun ká mẹ́kànga fókun àti gbogbo àwọn iṣẹ́ olóore mìíràn kódà ẹ lè kọ́lé fún ìmáàmù àdúgbò yín kẹ́ni kọ́ máa jẹ́ ládá fún bàbá yín ẹ lè sọ fún ìmáàmù yín pé kí ni ìmáàmù kí lẹ fẹ́ǹsì kẹ́kẹ́ náà fẹ́ wà bí kẹ́ máa fi rówó kẹ́ sọ̀rọ̀ kẹ́ gbé lọ́lé ìmáàmù kọ́ máa lóko bàbá yín gbogbo Islam so àlewọ́ṣùmọ́tò ìlà kíkọ́ èèwọ̀ ni nínú Islam ká la ìlà sí ọmọ la àbọ̀mọ̀ èké ká dà dùbúlẹ̀ ká máa wá Abila kọ̀ọ̀kan ni àbílà àbàjá ni gbogbo ẹ̀ pátápátá nínú ẹ̀sìn wa èèwọ̀ ni ẹni tí ó bá máa àṣà burúkú tí ẹ̀sìn wa parẹ́ ni ipe ẹ̀ gbọ́dọ̀ máa jọmọ èèyàn yà ìnira ní jẹ́ fọ́mọ ẹni bá tó wá tún fi ọ̀bẹ lára tiẹ̀ náà tẹ́ ń pè ní tàtúyìn èèwọ̀ lèyìn náà kéèyàn máa fi ọ̀bẹ ọwà níjọ́hun ọwà èèwọ̀ nìyẹn náà ọwà níjọ́ àwọn ìyá wa wọn àfi iná ìkọ̀ọ̀kọ̀ àjàdí àbí àrẹ̀mú wọ́n fi kọ̀rọ̀kọ̀ sí apá wọn báyìí níjọba kọ àrẹ̀mú lẹ̀ àbájáde àbájáde kú ọba tó lè fọkọ̀ míì kó tó kọ̀ yín náà síbẹ̀ gbogbo eléyìí pátá nínú ẹ̀sìn wa yìí èèwọ̀ ni anábì ní làálà lọ́wọ́ rẹ̀ wá ṣílá tó wọlé mọ̀sítáwọ̀ṣílá ìbínú ọlọ́run bá wọn máa bá gbogbo ènìyàn tí bá ń sorun márùn àtàṣímẹ́ǹtì gbogbo ẹ̀yin ìyàwó àfa ẹ̀yin ìyàwó lè máàmù ẹ̀yin náà làwọn èèyàn rí o wọn á ní ebi ìyàwó máàmù náà ṣe ẹ̀ gbogbo àwọn ìyá lásàlátù gbogbo yín ẹ̀ tí ìbọn níbi ká máa sorun márùn ìbínú ọlọ́run ni ànábì lọ sọ bẹ́ẹ̀ mi kí mo wí ànábì ní ìbínú ọlọ́run máa bọ́ fẹ́ni tí ń sorun márùn àtẹni wọ́n ń so málérí tó lè gbé bá wọn ẹni wọ́n lè gbérun bá wọn ìbínú ọlọ́run máa bẹ̀lẹ́rì tiẹ̀ náà wọ́n lè wá àṣìmà àtẹni tí ń kọ ilà wọ́n lè mustawshima àtẹni tó lè bá ń pè kán kọlà fún un àbí kán kọlà fún ọmọ tí ò tí gbọ́n àwọn bàbá wa tí wọn mọ̀ ni àmọ́ nísìnyí bẹ́ẹ̀ bá tún ṣe onítọ̀hún ẹ̀sìn ńláńlá ni lọ́dá níwájú ọlọ́run ọba abẹ́lẹ́ ọ̀kọ́lọ́mọsá fi wá mọ̀nà tàtúnyìn táwọn obìnrin máa ń ṣe àwọn àlùfáà wọn ní èyí tó bá jẹ́ pé ó wà wọ́ṣẹ́bù tí ó jẹ́ pé wọ́n lè fọ́ dànù oye òun wà nípò obì làálì ni àmọ́ yọ wà nínú ilé lọ́dọ̀ ọkọ rẹ̀ ni tó bá ti fẹ́ jáde síta yóò fi gílọ́ọ̀fù bọ̀wọ́ ẹnìkan kan gbọ́dọ̀ rí níta kọ́fẹ́ àdájà kan máa ń náwó sáwọn èèyàn báyìí irọ́ o tó bá jẹ́ pé ìta lè fọ́ dànù pé tó bá jẹ́ pé ìta pámẹ́nẹ́ǹtì ni ibi tàtúnyìn tí wọ́n máa ń yà ń sìn ọlọ́wọ́n bá ò sí ní ẹ̀tọ́ fún olóhùn ó ṣe àwọn ọmọ èèyàn òun sì wọn lọ́nà ó ní la'amurannahum falayughayiranna khalqallah ó ní ìyín ṣàkóbá fún wọn ìyín pa wọn láṣẹ kí wọn máa yí ìdẹ́dà wọ ọlọ́run padà kí wọn fi yé ọ pé wọ ọlọ́run tó ní ìwọlọ́mọ ẹ̀dá dájú pé ọ̀ma dá wọn tún á tún dá ẹni tí ń kọlà ìyín tún tún tọ́lọ̀ ń dá ìyín tún tún dá ni wípé kò lè bá a dá ju ìtọ́lọ̀ ń dá lọ. àdá tòlóbàrù ẹ rí àwọn àṣà òyìnbó báwọn òyìnbó ṣe wà gbogbo àná tá a sì ní làákà inú tá a mọ̀ pé eléyìí ọ̀dà ọmọ fún ìjọmọ ènìyàn níta fẹ́ kó yé wa ni pé gbogbo tó bá ti jẹ́ ìmọ̀ tó lè ṣàǹfààní fún gbèsè ayé ọmọ èèyàn lára òyìnbó ẹ̀sìn tako àmọ́ gbogbo àṣà wọn tẹ̀sìn tako ìwọṣọ wọn ìrònú wọn nípa ọlọ́run ìjẹun wọn àti ìmúra wọn àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n máa ń ṣe tá a rí pẹ́sìn tako kò sí ní táwa mùsùlùmí ò fi ṣe o nídìí bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé wa anna hadha sirati mustaqima eléyìí ni ojú ọ̀nà mi ọlọ́run fattabi'uhu ẹ tẹ̀lé ojú ọ̀nà mi wa anna hadha sirati mustaqima fattabi'uhu eléyìí ni ojú ọ̀nà mi ọlọ́run ọba ẹ tẹ̀lé eléyìí ni àwọn àṣà ọlọ́run ọba àti sàlàyé síwájú àwọn òfin ọlọ́run ọba àti sàlàyé síwájú fattabi'uhu ẹ tẹ̀lé titọ́ lọ́hùn ẹ tẹ̀lé àṣà ọ̀tá ọlọ́run ọba ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fatafarraqa bikum asabili kọ́mọ́ bọ̀ wá mú yín kó lójú ọ̀nà tèmi ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba kọ́lọ́ musa wọlé agbára rẹ̀ inú ọba tá a yìí kọ́lọ́ ń jọ́ sáfàní fún wa subhanakallahumma wa bihamdik ashhadu an la